الذي خلق وهدى والصلاة والسلام على من بلغ الرسالة بالهدى نبينا محمد وعلى آله وصحابته الذين كانوا على المدى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقل رب زدني علما يا معلم آدم وإبراهيم علمنا ويا مفاهم سليمان فهمنا اللهم اهدنا إلى صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أدبني أدولهم وباو وباتي أدوا tó wá júwe ọ̀nà fún wa lérí alikitaabu wa sunna lẹ́yìn méjèèjì yẹn kò sọ́nà mi ma bí fahmi salafil umma ẹni aya bí hadith tàbá fẹ́ tún a wà lọ lè gbọ́ ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jòkó nàbí sallallahu alaihi wasallam abdullahi abbas abdullahi bin Mu'adh bin Jabal nítorí wọn bá túnú kéwú ẹni bá ń tún àdádálẹ̀ ní dálẹ̀ ní ẹsẹ̀ lita'lamu jami'a anna asdaqal hadithi kitabullah tabati mú tọ́ra alukoran tabati fi yanjú ọ̀rọ̀ lẹ́yìn alukoran kò sí mọ̀nà mímọ́ wa khayral hadi hadiyu nabiyyi muhammadin sallallahu alaihi wasallam tabamu we hadithi annabi tí a fi ṣàlàyé ọ̀rọ̀ fún ni tá a fi ṣe ẹ̀rí téèyàn tí wọ́n lò wọ́n gbọ́ àbọ̀wọ̀n mọ̀nàmọ́ wọ́n ní kò síbi tí ó ti rí mọ̀nà lẹ́yìn yẹn. wa sharra al-umuri muhdathatuha gbogbo ní tí wọ́n bá ti dálẹ̀ nú ẹ̀sìn tí wọ́n kì bọ̀bẹ̀ tí ò sí lásìkò ànábì a ní tẹ̀ ń ṣe yìí kò sí ẹmú sábà kan tó ṣe wá. wọn wá rí múlẹ̀ àdádálẹ̀ wọn ń pè àdádálẹ̀ anoni èyàn máa ń pọ̀ mbẹ́ o anu ní inú yóò darí ẹni tí ó wà mbẹ́ inú nání yóò darí ẹ̀sìn mo bẹ lọ́n fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sí wa òun náà ni àtìjàníyàtú wa aqaiduhum àtìjàníyàtú wa aqaiduhum níta fẹ́ gbéyàwó nírọ̀lẹ́yìn ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ tí ń panilẹ́kún ni o ọ̀rọ̀ tí ń gba omi lójú nítorí. ẹni tí ń bá ń katira tí ń sì ń ka ìtàn àwọn ẹni rẹ tí wọ́n ti lọ yọ mọ̀ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kìí sí ọ̀rọ̀ tó yẹ ká mú fúfú yẹ láwùjọ wa ó náà lọ̀rọ̀ àwọn ìjọ tí wọ́n ń ṣẹ̀sìn tí wọ́n ń pera wọn ní tìjàníyà ìran kan ni wọ́n nínú àwọn ìran tí wọ́n ń ṣẹ̀sìn ẹ̀sìn tí wọ́n ń ṣe yìí jàmáà. wọ́n fẹ́ fi wójú rẹ ọlọ́run àmọ́ tí ò jẹ́ kí wọ́n padà láṣeyọrí òun náà ni pé wọn ò gbé ẹ̀sìn wọn lérí àlìkìtàbù wa sunna àwọn náà máa ń sọ ọ́ tí wọ́n máa sọ pé àfa àwọn sọ pé wazinu kalami bilikitabi wa sunna ọ̀rọ̀ tí ń bá sọ ẹ̀wọ̀n owó pẹ̀lú alukurani àti sunna èyí tó bá bá mú bẹ́ẹ̀ ẹgbàá èyí tí ò bá bá mú ẹ̀jùnú. E ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí ni tíra tí wọ́n ń pè ní jawahirul ma'ani wa bulugul amani fi faidi sayyidi abil abbas at radiyallahu anhu gbogbo tijani àgbáyé tíra tó tóbi dunu tíra wọn. mo ti ní rí àwa àti sunna nígbà mo wá fẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ mo tún wá lọ lè rà mí ní jẹta ọ̀nà ni ẹ rí i pé tuntun ni àbọ̀n kámẹ́rà ẹ fi kíní ilẹ̀ jawairul maani wa bulugul amani fi faidi sayyidi abil abbas tijani aliyu arazim àgbà ọmọ kéwu ṣé ó Tìjàní lọ́kọ́ ó ní gbogbo tóun sọ ń bẹ̀ ní tá a fa àwọn Amadu Tìjàní tó pè kọ́ fún ìlòun kọ́ bẹ̀ àti ní táwọn rí láyé nínú ìṣesí rẹ̀ sẹ́ẹ̀rí tẹ́ra ilé alukur'an al-karim owó ni ìwé gbogbo mùsùlùmí tábà tí wọ́n lọ́sìn àmà wá wo tó wà nínú Qur'an àmà wo tó wà nínú jawahirul ma'ani. jìbìrìlù òun lọ sọ eléyìí kalẹ̀ Nabi, anabi sẹ́ẹ̀rí eléyìí láì ní bo ẹnu àlìjánu lọ sọ kalẹ̀ fún àwọn tí wọ́n ní. alìbádà àwọn Tìjàní àfẹ́sìn lọ́ni àwọn bàbá mi nínú wọn sì lánìyàn dáadáa páwọn fẹ́ sin lọ́hùn wọn bá ti wá jẹ́ kí ẹ̀sìn wọn mọ lérí àríkánù Islam. Islam tí gbogbo wa ti mọ̀ wọn bá sì sinmi àmọ́ bí wàhálà ti dẹ́ni pé àtúrùkù mustawrada àwọn ojú ọ̀nà tá a máa ń gbàdé ni ọlọ́run tí wọ́n ímpọ́ọ̀tì wọlé láti Cairo láti Fásì láti Morocco Algeria Jazair Sudan gbogbo àwọn ìlànà jọ́sìn yìí ló ti lúpọ̀ pẹ̀lú ẹ̀sìn Yahudi àtẹ̀sìn Nasara nígbà táwọn yẹn gba islam gbogbo àdéhọ́kàn wọn nínú yahudi àti nasara wọn ò júlẹ̀ wọn wá lu mọ́ ẹ̀sìn tí wọ́n gbà wọn wá fi dá ojú ọ̀nà lẹ̀ láti fi súnmọ́ ọlọ́run sẹ́rí ìbádà kò sẹ́nìkan tó jiyàn ìpín nítorí ẹ̀ lọ́lọ́run ṣiṣẹ́ kínní ló ṣe dá wa. wa kulluna makhlukun li ibadati al-khaliq ọlọ́run dá gbogbo àwọn ẹ̀dá láti sin ọlọ́run adẹ́dàá ni lọ́lọ́run fi ní وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run bá ní adáyìn àti àlìjànú níta dá wọn fún òun náà ni láti máa sin ọlọ́run bá wa torí ẹ̀sìn la dá wọn nínú èèyàn làwa náà wà àtàwa àti àwọn tìjàníyà èèyàn ní gbogbo wa kò sí màláìkà nù wa ọlọ́run lọ́hùn dá wa ká máa sin òun ọlọ́run ní ká máa sinra wa á padà rí nínú àdéhọ́kàn wọn pé ẹ̀dá ni wọ́n ń sìn lọ́pọ̀lọpọ̀ ọgbà aya eléyìí wà nù Quran fifty one aya fifty six masdarul ibada tá a bá fẹ́ mú ìjọsìn àwa mùsùlùmí níbo la ti mú kọ̀dàrú látànà alukur'ani àti sunna nabi muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ń pè ní hadith èyí tá a bá ti rí nínú alukur'ani tá a rí nínú sunna wọn èé pè é lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kínní ni wọ́n máa ń pè é gbogbo ohun tó bá fi ń jọ́sìn fọ́lọ́run ìwọ Tìjàní àti wọ́n bá sọ fún ọ pé dákun fún aláya yìí tó ń ṣeun fún aládìsí tó ń ṣeun tó wá ń pé kọ̀sáyà kọ̀sádìsí àwọn bàbá ní kẹ́ lọ lè bí o a wàá sọ fún ọ pé àwọn bàbá kọ́ lọ́rùn sí wa wọ́n máa rẹ̀sálí náà ká ká ká tó ń bẹ̀ ń ta anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní ìwọ illa rahmatan lil alamin àrùn ọkọ máa jẹ́ àánú fún gbogbo àgbáláyé ẹ̀yọ́ máa yá mi ájì tá nábì ṣe gbẹ̀yìn ájì kan náà ni ájì ẹ̀yọ̀ kan náà ló sìn nígbà nábì wá kó lára fa anábì wá ń sọ fún gbogbo àwọn àlùmọ̀ nítorí pé anábì ò ní ṣe ájì mímọ́ anabi wa ń wọ́ọ̀nù gbogbo àwọn mùsùlùmí anabi ní taraktu fikum ma in tamassaktum bihima mo fi nǹkan kan kalẹ̀ fún yín ẹ mójútó tẹ́ ẹ bá dì í mú láǹtàdínlò báàdì abàdà ẹ ní sọnù nínú ẹ̀sìn nítorí pé ṣètọ́ ni wọ́n fẹ́ sọ yín nù kitaballah wa sunnati alukur'ani àti sunna nìkan òun náà ní kẹ́ ẹ máa fi darí ẹ̀sìn yín àtàyè yín Imam Muslim lọ́gbọ̀ àdéṣe wa àdéṣe tọ́lá láàfíà wọ́n lè lè ìbáàdà ti lìkúlẹ̀ ábìrin ṣàrìtọ́n gbogbo ẹni tí ó bá ṣe ìbáàdà tí ó sìn ọlọ́run ọba àwọn àlùfáà wa wọ́n ní májẹ̀mú méjì ló di ẹ̀sìn mú májẹ̀mú méjì ló di ìmú alákọ̀ọ́kọ́ al-ikhlas tó bá ti fẹ́ sìn ọlọ́run ó ní ikhlas ẹlòmí ní ikhlas ní àwọn Tìjàní àtàwé tàwé yọ tó pé gbogbo tó mú tó fi lọ lè kó sọ́wọ́ àṣetá nìyí ó fẹ́ sìn fẹ́ sìn lọ́run ó fẹ́ sìn lọ́run ó fẹ́ súnmọ́ lọ àmọ́ ó tún wá kun erigun kan májẹ̀mú kan òun náà ni mutaba'atu Mustafa sallallahu alayhi wa sallam bọ́ọ̀bà ti wá sin ọlọ́run ó lè gbọ́ náà kọ̀rọ̀ àbọ̀nà ẹ̀kúlé wọlé ẹni tá a fi sọ̀gá rẹ̀ náà lọ́kàn lẹ́yìn rẹ̀ òun náà ni Muhammad sallam ìtì ń bá wá ń ṣe náà lọ́wọ́ máa ṣe kí ni lọ́wọ́ máa ṣe ọ̀nà tí ń gbà ṣe ọ̀tọ̀ nìyẹn o ọ̀nà tí ń gbà ṣe yẹn náà ọ̀nà yẹn ni wọ́n náà máa gbà ṣe é láìlá ìlàlá ọ̀sùn lẹ́mọ̀ pé ànábì ṣe ànábì lẹ́ni tí máa ṣe láìlá ìlàlá ọ̀yọ́ wà lìjánà àbí afdọ̀lù zikiri láìlá ìlàlá ìwọ wá fẹ́ máa ṣe tiẹ̀ ẹ wá kórapọ̀ ẹ wá ń pariwo ẹ wá ti aṣọ lẹ̀ ẹ ń ṣe láìlá ìlàlá olóòótọ́ àmọ́ ọ̀nà tẹ́ gbà ṣe ni ànábì ò ṣe kí ni ànábì ò ṣe bẹ́ẹ̀ ni wọ́n pè dóbi pé bídíà bídíà àkèkéyà wà bídíà tó pé kò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ bí kẹ́ ẹ máa pọ̀lọ́wọ́n ba ní yá síjà kàṣíṣù kẹ́ ẹ máa pọ̀lọ́wọ́n ba ní yá jàdìjálù kẹ́ ẹ máa pọ̀lọ́wọ́n ba láwọn ọkọ̀ tọ́lọ́wọ́n sọ̀rẹ̀ kò sí tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́hún àbíbídíà ìdọ̀fíà àbíbídíà tọ́jà bẹ́ẹ̀ ni mòlúdì náà òun náà sí tẹ́lẹ̀ wọ́n hún ni ọ̀dọ̀ àwọn kiri yóò ni wọ́n ti kọ́pì ẹ̀ bídíà àkìkíyà nìyẹn tìjánìyà Bidia ẹ tọ́jẹ́ àkìkíyà yìí lásọ tí wọ́n tẹ́ nígbà wọ́n ń ṣe kùbùrà àti ayélálà sọ́ábà kan ò tí a rí tí wọ́n fẹ́ ṣe ayélálà bídíà àkìkíyà ní ẹ̀yin lè mú wá àgbọ̀ rí gbogbo tíra la tú àrí mbẹ̀ bídíà ìdọ̀fíà òun náà ni kálá ń ṣe nǹkan tó nípìnlẹ̀ ní ẹ̀sìn àmọ́ nàta ń gbà ṣe ọ̀nà yẹn kí ọlọ́run bá ní ká ṣe kí ni ká fi ṣe anabi yìí máa sọ pé sọlú kamara ayétumú ní òsọlì irun pọ̀ o àmọ́ bẹ́ẹ̀ ṣe rí tèmi kì í bẹ́ẹ̀ ni gẹ́lẹ́ ni kẹsẹ́ kí ni kẹ̀kì lè tá a kọ́tọ̀ adìní mọ̀nà síkà kù bí mo ṣe ṣe ájì yìí gẹ́lẹ́ ni kẹ̀ṣẹ́ ẹ má ṣe ájì tara yín ẹ sì má kẹrùn tara yín ìtànàbí nsọ mbẹ ni pé èmi lẹ́ẹ̀mọ wò kọ́ṣe tẹ bá fẹ́ sẹ́sì tìjànìyà ò lè sọ pé n tó ṣe yẹn òun rí i pé ànábì máa ń jòkó lẹ́yìn ìjọ jimá pẹ̀lú àwọn abákì àti umaru àti ìyàwó afúsọ̀ tí wọ́n ń ṣe láìláha tí wọ́n máa ń pariwo mọ́ṣáláṣí ọlọ́mọsá bá ní fi wọ́n mọ̀nà ọlọ́n sàlékún mọ̀nà tiwa náà ọlọ́n láàmà lẹ́nu koran ọlọ́n ní qul in kuntum tuhibbuna Allah tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀yin Tìjàníyà àti gbogbo àwa mùsùlùmí lápapọ̀ kí ni ọlọ́run bá ń sọ fún wa ó ní fattabi'uni eré ànábì sọ fún wa pé tí wọ́n bá mọ̀ pé àwọn fẹ́ràn ọlọ́run èmi ni ká máa tẹ̀lé o ìwọ ni máa tẹ̀lé o yuhibbukumullah ọlọ́run wà fẹ́ràn yín gan tí n bá ti ń tẹ̀lé ànábì ọlọ́run fẹ́ràn tí n bá ti ń ṣe súnà ọlọ́run fẹ́ràn wa yaghfir lakum dhunubakum tí n bá ń tẹ̀lé ànábì ọlọ́run pa gbogbo àṣìṣe rẹ̀ tó ti ṣẹ̀tẹ́lẹ̀ kó tó di súnà ọlọ́run parẹ́ wallahu ghafurur rahim ọlọ́run bá ní aláàánú lòun aláforíjì lòun Quran three verse thirty one aya ti kílẹ̀ pé tó ti dọ́rọ̀ ẹ̀sìn tálá máa kọ́ sí jama gbogbo títí yà á ní àwa ń ṣe pátá tí ń padà kà fún yín ànábì ò ṣe é ànábì ò ṣe é àmọ́ ẹni wọ́n kò ṣe. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí ìmọ̀ akọ́ṣe ànábì wa Muhammad yìí òun ní ẹsẹ̀ kejì tí ẹ̀sìn ní tí a máa fi rìn alákọ̀ọ́kọ́ ní ikhlas ẹlẹ́ẹ̀kejì ní mutaba'a tí ikhlas bá da tá níyàn da tá a bá fi tẹ̀lé ànábì òun nígbà tá a bá fi tẹ̀lé ànábì tó jẹ́ súnà súnà súnà ni àmọ́ ìkìláàsì ò sí gbogbo súnà tí ń ṣe kò sí nítorí ọlọ́run ń ṣe nítorí kárí ni wọn ò ní gbà àfi kápá méjìdì papọ̀ láàfi jẹ́ ahlu sunnati wal jamaa kọ́lọ́mọ́sà fún wa méjèèjì ṣe kullu ma la ya'taqiduhu ar-rasulu la na'taqidu àwọn sọ fún Tijani alẹ́ ní pé ìtọ́ wà nínú ẹ̀mí rẹ tó ń gbé káàkiri nínú gbàgbọ́ yẹn tọ́ọ̀ bá ti rẹ́rìí fún un Kùránì àti súnà yọ ọ́ kó onú gbàgbọ́ rẹ mọ́ pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀ gbogbo tá anabi ọba ti ṣe nínú ìjọsìn má ṣe o lè ànà lè ìbádátá tàwùkì fìyà so rẹ́sìn wa yìí a máa dúró tí wọ́n fi sọ fún wa ká máa ṣe ni a dúró a máa retí máa ṣe máa ṣe ni ọ̀nà méjì ni ó ti wá ayédàkọjọ́ ọ̀dà àtọ̀dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam méjèèjì náà ojú kan náà ni wàlẹ́ òtà kọ́ wọlé àlẹ́ iná bá àdàlà àkọ́wìl la akhadhnahu bil yamin a fọwọ́ tún wa gbá mú thumma laqata'nahu bil watin a jà ka sọ ọrùn rẹ̀ a jà ka sọ tó sọ ọrùn rẹ̀ mọ́ ọkàn rẹ̀ a jà bọ́lẹ̀ kọ̀ wá sẹ́nìkan tí ó gbà lẹ̀ lọ́wọ́ ìmì ọlọ́ tọ́ba lọ lè fi nǹkan tá ní òfin sínú ẹ̀sìn tọ́ba fi bọ́ bẹ́ẹ̀ nígbà ọlọ́run sọ báyìí fún anabi Muhammad sallallahu kí ló wá kí ló kì í ṣéwù láyà gbogbo ọ̀ràn ṣéwù àti ti Lárúbáwá àti Yorùbá torí ẹni ó da ojú ọ̀nà tá a yìí lẹ̀ Lárúbáwá ni Lárúbáwá ni kìí ṣe gbogbo Lárúbáwá ló mọ̀nà kìí ṣe gbogbo Lárúbáwá ló wà lójú ọ̀nà kìí ṣe gbogbo tíra tí wọ́n bá kọ Lárúbáwá òun náà ni tíra tí máa ń sọ̀yàn di ẹni tí ó mọ̀nà ibi Lárúbáwá wọn fi kọ̀ yìí tí mo mú lọ́wọ́ yín ẹni bá kéwọn wá sí ni bá gbé fún kọ́mọ ká kò ní sí sàtà méjì tó fi padà pé àwòsùbìlà àwòsùbìlà ọlọ́mọdé àmọ́ eléyìí tíra náà sí yóò mọ̀ wá pé òun ní tíra ńlẹ̀ tíra tó nílé òun á gbọ̀n yẹ̀ wò ṣé tíra tọ́lọ̀ ni àbí tíra ṣètọ́ tí larubawa náà ń sọ larubawa àmì àṣetáni náà ń sọ kíni ń sọ larubawa. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa turukul ibadati fil alamil islami mutanawwi'a ẹ rí Tijani àjọ kan nínú àwọn ìran ojú ọ̀nà sufi sufi sufi tasawuf ani shashiliya ani naksabandiya ani rufaiya ani badawiya ani ikhlasiya ani qadiriya ani tijaniya ani gbọ́pọ̀ ojú ọ̀nà ṣetán ẹ̀ pọ̀ nítorí gbogbo wọn wọn kàn jòkó lẹ̀ wọn kàn ohun tó wù wọn fẹ́ sí ní tá àbálọ́wọ́ àwọn abúláàbù nabas tá àbálọ́wọ́ àwọn abúláàbù mọ̀sọ́ọ̀dì tá àbálọ́wọ́ àwọn sàhábà tí wọ́n ti lọ wọ́n wà ní sófin yẹn pé àwọn junaid àwọn sheikh abdulkadir jilani afasunna ni wọn àwọn eh, ibrahim ọmọ adihama àwọn ìyẹn nígbà wọn bẹ̀rẹ̀ sófin wọn zuhad wọ́n ń pè wọ́n wọ́n ń ráyé sani wọ́n wá ń wo aṣọ irun látara pé wọn ò fẹ́ jayé wọ́n fẹ́ máa ṣèbádà púpọ̀ àwọn yẹn ń sin lọ́wọ́n ọba nígbà táwọn yẹn kù tán báyìí jẹ̀mọ́ bí àwọn tàwí ìṣèdèrè tọ́jà gbogbo tí wọ́n bá ń sọ pátápátá yóò máa takọ àyà Kùránì kọ̀ọ̀kan ọlọ́mọṣà fi wá mọ́nà àtàwọn náà sábàbù ikhtiyar al-mawdu' kí ló dé tí a gbé tọ́pìkì wa kì í ṣe láti wá fi takò jọ̀ọ̀kan àbí láti wá fi ṣe ẹ̀tanú fúnjọ kan àbí láti wá fi bújọ kan agbé wa láti wá tàmọ́lẹ̀ sí kí n là ń ṣe alákọ̀ọ́kọ́ lìtẹ̀mbí ìlẹ̀gàfìlì gbogbo àwọn tó jẹ́ pé wàláhì wọ́n fẹ́ sin lọ́hùn wọ́n kàn há sọ́wọ́ àwọn táwí afẹ́ táwọn jí pé bí tẹ́ há sí ẹ̀lẹ́ kú mbẹ́ tóra wọn náà ti kú mbẹ́ lẹ́yìn náà lìtàlímì jahilin àtàwọn mìíràn tó jẹ́ pé wọ́n mọ kéwù àwọn èyí sáláì mọ̀ kan àmọ́ òdi tíra ni wọ́n tún fún wọn wọ́pútẹ̀gù ilé ìlú wàsílà sí àmọ́ gbogbo àwọn àfa àwọn ní ìtumọ̀ ẹni pé kéèyàn máa fi ṣe eré sakàsọ̀ láàrin wa àtọ́lọ́hún nígbà tí wọ́n tún fóun wọ́n bá ní máa fi àwọn ṣéwù sáàrin wa àtọ́lọ́hún èyí tó fi pe ọlọ́run máa pe àwọn ṣéwù tó bá ti ń pè wọ́n wọ́n máa bọ́ sọ fọ́lọ́hún bá ń ṣe tó wáyà àwọn yẹn kéwú èmi kéwú nu wọn gan o èmi malarubawa tó gbọ́ra èmi halifiya halifiya ìmọ̀ maliki mọ̀kọ́mọ́tò la rí rí kọ́dà yìí mìíràn hàlù kùránì jama ẹni ó dá ojú ọ̀nà yìí lẹ̀ kùránì amadu ọmọ tìjani amadu àtìjani ọmọ aráàlú tìjani e, e, ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ́ mọ́jà sọnù kò sẹ́ńtálì jàn náà ó lè kọlù ó lè kọlù ẹni tó kéwú ó lè kọlù ẹni tó kéwú náà ẹlẹ́ẹ̀kẹta láti tọ́ sọ́nà pé tá a bá gba àkàrà láwọn ọmọ a máa ń fi súwìtì rọ́pò rẹ̀ tá a bá sọ fún yín pé ẹ má ṣe yẹ ẹ má ṣe yín má a wà darí yín lọ bí èyí tẹ́ ẹ má ṣe tọ́jẹ́ pé yóò ní ìbámu pẹ̀lú alikitaabu àti sunna tẹ́ ẹ wà ti bẹ̀ ṣe rere tí gbogbo wa tá a jọ wá pàdé lálìjánná afẹ́ fà yín sálìjánná ni o gbogbo òjò tá ń pèsè àkèésí wàláì àlìjánná rẹ̀ là ń dùn nítorí pé la yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun kọ́lọ̀ sàlékún máa wa ẹni tí ó ní àtẹni tí ó ní ẹni tí ń ka tíra àtẹni tí ó kà àwọn èsì bákan náà ẹni tí ń jòkó táwọn afa àtẹni tí ó jòkó táwọn afa they are not equal. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anabi wa muhammad sallam anabi pariwo anabi ni tí ó ṣẹlẹ̀ lẹ́yìn mi ti bá lọ tán iftaraqatil yahudu ala ayihida wa sab'ina firqa anabi ni àwọn yahudi wọn pín sí seventy one wa iftaraqatil nasara ala sitintayni wa sab'ina firqa àwọn tó jẹ́ àwọn nasara àwọn kiriyó àwọn pín sí seventy two ẹbẹ́ yẹn náà rí wọn bí wọ́n ṣe pọ̀ tó wájà tẹ̀fẹ́tẹ́rù kò mọ̀ tí aláàtàláàtì wọn sàbọ̀ ẹ̀yìn náà fírikọ̀ anábìyẹ láwọn ọjọ́ tèmi náà ṣètọ́ ni ó pin àwọn náà àwọn náà ó pin sí seventy three kulluha finnar anábìyẹ ní gbogbo wọn pátá ni wọ́n tọ́ náà lọ́hùn o illa wahida àfijọ́ kan nínú àwọn seventy three kéyìlá mẹ́nìhìyà ya Rasulullah àwọn sábà ara wọn bò máa sọ bí wọn náà ṣe ń gbọ́ yẹn ipe kọlọmọsá fèmí àti ẹsùn àwọn ẹyọ kan yẹn àwọn sàhábà ní ìrẹ ànábì àwọn àwo ni ẹyọ kan yẹn júwe fún wa ká lè darapọ̀ mọ́ wọn ànábì ní man kana ala mithli ma ana alayhi wa ashabi gbogbo àwọn tí wọ́n bá ń bẹ lójú ọ̀nà èmi ànábì àtòjú ọ̀nà àwọn sàhábà mi òun náà ni wọ́n ń pè ní ihdina siratal mustaqim ojú ọ̀nà ojú ọ̀nà ànábì àtàwọn sàhábà gbogbo títí ya ni ya ń ṣe kò lè mú sọ̀hábà kan wá kó ṣerú ẹ̀ gbogbo títí ya ni ya ń ṣe nínú ìjọsìn kò lè sọ fún wa pé ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run kan ṣe é gbogbo títí ya ti ya ni ya ń ṣe kò gbọdọ̀ sọ fún wa pé bóun ṣe ṣe yà ànábì ṣe bẹ́ẹ̀ ìsinilọ́nà gbáà ni wọ́n ń pè ní tìjà níyà kọ́lọ̀ mọ́sàbánifẹ́ wọn mọ̀nà ànábì láwọn tí ò ní wọ ná ó àwọn náà ni àwọn tó jẹ́ pé wọ́n ń bẹ lérí ibi mi ànábì ṣe wà báyìí ìròrí mi ni wọ́n ní ìlànà ìjọsìn mi wọ́n ń tẹ̀lé bí n ṣe ń sẹ̀sìn wọ́n ń ṣe ẹ jẹ́ wá wo ìjọsìn ànábì pẹ̀lú ìjọsìn àwọn tìjáníyà àtìjáníyà àwọn wọ́n ń pè bẹ́ẹ̀ ojú ọ̀nà kan ni wọ́n jọ kan nínú àwọn ojú ọ̀nà tasawuf àwọn sufi ṣe wá rí àwọn táwí wọ́n fẹ́ra wọ́n ti sí àfa àti wọ́n pè ní Ahmadu àtìjáni àfa àwọn náà sẹ́rí amadu tijani tawi wọ́n bí ní one thousand one hundred and fifty years lẹ́yìn ìgbà tá anabi ṣe ìjìlá lọ Mọ̀dínà ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn kan àtàdọ́ta sàǹgbọ́nà jìn sàǹgbọ́nà jìn sáwọn sàábà one thousand one hundred and fifty years lẹ́yìn ìjìlá nílùú kan tán pè ní ayélujára ní Algeria Jazair ìlú náà wọ́n dàgbà sí wọ́n kéwú wọ́n ní kọ́dà wọ́n ha odidi Quran ah ọlọ́run o àti kí wọ́n ha Quran ní nǹkan tí ì tán síbẹ̀ ọlọ́run o wọ́n ọmọ tán ha Quran ní ọlọ́run wọ́n jẹ́ wọ́n ṣe Quran ní tú o tọ́ kí wọ́n ha Quran ní sí òtí tán síbẹ̀ o ó kù í má ní o ó sì kú kíni àgbọ́yé tọ́ tọ́wọ́ àpẹ ọmọ ti hádàdì Quran ní tí ò ní mọ nǹkan kan ní ẹ̀sìn méjèèjì ọmọ lọ pẹ̀lú ara wọn ni o wọ́n ní àfa yìí sì ṣe wàhálà lérí mímọ̀ púpọ̀ wọ́n lè kéwú wọ́n kà máa ṣẹ̀ríà nígbà ọ̀ya wọn fẹ́ sin lọ́hùn wọ́n wá jáde ńlù wọ́n wá wá àwọn àfa Sufi nígbà ebi nǹkan ti dàrú nù o nígbà wọn fẹ́ sin lọ́hùn àwọn afọ́n Sufi ni wọ́n wá lọ lè bá ipò ẹ̀tọ́ wa sọ́nà wọ́n ní àwọn afọ́n Sufi tán lè bá wọn pọ̀ gan-an tí ì lè dárúkọ wọn tán wọ́n wá padà parí ìrìn àjò wọn sọ́dọ̀ bàbá kan tán pè ní Abu Soyfun Abu Soyfun wọ́n ní bí ni wọ́n wà tí wọ́n ti ń ṣe ìbáadà gbogbo ran tàríkà tàríkà tàríkà ni wọ́n ṣe o wọ́n wá dọ́dọ̀ bàbá Ṣòyífùn yìí wọ́n ṣe tàríkà Ṣòyífùn náà bàbá Ṣòyífùn níbẹ̀ ni wọ́n ti wá sọ pé wọ́n ní wọ́n rò àwọn afásun náà wọ́n ní wọ́n rò yìí pé ibẹ̀ ni ọlọ́run ọba Allah ó fi wá sínà fún wọn yìí pé ìwọ Ahmadu yìí wàá fọ náà lójú ọ̀nà tiẹ̀ náà tí ọ máa rìn tí ó yàtọ̀ sí gbogbo ojú ọ̀nà tí òun ti ń bá bọ̀ tẹ́lẹ̀ wọ́n ní wọ́n wá rí ànábì ní fètètè anabi wa bá wọn báyìí àwọn afa ni bóun ni wọn ṣe mọ̀ bá anabi ṣé wọn rà anabi rí tẹ́lẹ̀ ẹni tẹ́yìn ò rírí ọtí àwọn afa wa sunna wọn ní afa ahmadu ni òun rà anabi báyìí ní fètètè anabi sì wá ń sọ fún un pé ìwọ ahmadu mo ti yọ̀ǹda tọ̀ríkà tuntun mi fún ọ àti wúrìdì tuntun gbogbo àwọn tọ̀ríkà tó wà lọ́wọ́ rẹ̀ lọ́ọ́ ju dànù lọ́ọ́ ó dá wọn ò sí lójú ọ̀nà eléyìí gangan ni tọ̀ríkà tó gbó tó jiná eléyìí ni tọ̀ríkà tó jiná wọn ní ọdún yẹn ó one thousand one hundred ninety six years lẹ́yìn ìjìrá wọn di ọmọ ọdún forty six years nígbà yẹn ní àṣetánì yẹn yọ sí wọn tí wọ́n ń pè ní anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun anabi yọ sọ́kàn náà àwọn sábà rẹ̀ ta ló wá tó àwọn yẹn ẹgbẹ́ tó lábùbá kiri rà anabi rí bètè tètè ntí ó ṣẹlẹ̀ sáwọn àwọn sàhábà àfọwọlé wo ni wàá ṣẹlẹ̀ sí àwọn afọ alálẹ jàǹdùn lórí gẹ̀ẹ́sà nàbí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níbi ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí máa polongo pé wọ́n fáwọn ní sèkìfàrò àti láìláìláìláò àti asọ́láàt nígbò tó yá anábì tó yọ sáwọn anábì wá ní lórí gbogbo asọ́láàtù tó ń ṣe yẹn fi gbogbo ẹlẹ́ẹ̀ sọláàtù lè fàtì ni ọ máa fi lé àwọn àjọ ọ̀rọ̀ lẹ́nu sọláàtù lè fàtì yìí ó ní àsọláàtù tí ó dájú àtọ̀ríkọ̀tò lẹ́sàtì ìbádatuha mabuniyatan ala alkitabi wa sunna ṣe rí ojú ọ̀nà yìí wọn ò gbé e lérí tó wà lákọọ́lẹ̀ àsọláàtù tó wà nínú àkọọ́lẹ̀ ṣe bá mọ́ sọláàtù ibrahimiya àtàwọn àsọláàtù mìíràn tọ́ ṣe rí ngbà tí bàbá yìí wá bẹ̀rẹ̀ sí polongo àwọn èso àdìjànúbú wọn á bẹ̀rẹ̀ sí fọnrere igbó ojú ọ̀nà kan ti dé ní sin o tọ̀rí kàtìjà níyà ni o bẹ́yìn bá fẹ́ mọ̀nà tó fẹ́ súnmọ́ lọ́wọ́n bá òun ni kọ́ wá ṣe o mà yòrí ní iná ìlàlẹ̀ àmà ni ẹni bá fẹ́ rí gbogbo tí ń láyà tọ̀run yà á ti mi ń bá bi Tìjání tọ̀rí kàtìjà ni ni kọ́ wá ṣe kí ni kọ́ wá ṣe o àwọn àdìjànúbú bẹ̀rẹ̀ sí fọnrere káàkiri wọ́n ní wọ́n fi wá dé garibu afirika west africa tí wọ́n fi wá dé sudan tí wọ́n dé morocco tí wọ́n dé gbogbo àwọn ìlú africa sudan ghana eh, senegal kan tó wá kó bá àwọn baba wa nílẹ̀ yorùbá ń bí torí wọ́n kó bá wọn ni àwọn tó ti kú ni wọ́n sìn ọ́ lọ́mọ bọ́lá wọn ti sọ̀rọ̀ ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn islam torí tí n bá padà sàlàyé tí wọ́n ń sinú tìjànìyà gbogbo yín náà lẹ́ka wọlé rí pé ha ah, hey àna ọlọ́ọ̀lọ́kùn fáwọn baba yìí àwa tá a ti jáde láyé inú tìjà níyàmú kí n kú oríire tọ́lọ́mbá ní ọgbọ́ tó sì lò ó nítorí ń ka àwọn nǹkan kan fún ọ́n sì tó pé kọ́dà ọgbọ́ mi rí nínú tàríkà ó sì wà nùtírà jawahirul ma'ani e, wa bulugul amani. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa akidatun fillah àdéhọ́kan àwọn tìjà níyà nípa ọlọ́run owó tìjà níyà máa gbọ́ kọ́ wa lọ lè mú ànábì kan wá náà ànábì ọlọ́run tó sọrú ẹ̀ àtọ̀kan náà àwọn sàhábà tó gbọ́rú ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àkídà wọn ni àkídà tí wọ́n ní sọ́lọ́n èrò wọn sọ́lọ́n èrò rí wọn nípa ọlọ́run ìmánì wọn sọ́lọ́n alákọ̀ọ́kọ́ mẹ́ni pé wahdatul wujudi wàlfànà wàlhulul gbogbo tàríkà tìjànìyà àfẹ́ tó bá tẹ̀ jọyìn tí nǹkan ṣe wà sífà lásán tóun kàn darapọ̀ mọ́ ọjọ́ jimá láyéláńgá ìlàlá láyéláńgá nìkan àmọ́ ṣe àwọn tí wọ́n ti wọnú tìjànìyà tí wọ́n ń ṣe tààrà àwọn tá a wí yìí wọ́n ní kò sí èyí tí ó máa jẹ́ Tìjàníyà àfikọ́lá kìdá yìí òun náà ni wahdatul wujud wọ́n gbà pé gbogbo ń tà ń bá ń rí ara Allah ló ti jáde Allah náà ni gbogbo nǹkan yẹn. maana hada indam anna kulla li khalaiqi huwa Allah wọ́n ní gbogbo ń tọ́lọ́mùbá ti dá pátá àtẹ̀yẹ́tàrí àtẹ̀yẹ́tàrí ọlọ́run gangan fúnra rẹ̀ òun ló bù nínú ara rẹ̀ lọ́wọ́ sọ di nǹkan òun tá a bá ṣe bù nǹkan nínú ara yẹn ara pàtì ara ẹni náà ni nígbà tó ti jẹ́ pé kò sí nǹkan kan tẹ́lẹ̀ ọlọ́run nìkan ló ọlọ́run nǹkan kan wà ń bẹ wọ́n ní ẹni tí ń bẹ yẹn látara ọlọ́run ló ti jáde ọlọ́run sì ìnàmá amúrúhù ìdá arada ọlọ́run láṣẹ mi tí ń bá ti fẹ́ ṣe kankan ayé yẹ kú lọ làwọn kan fọyà kún ọ̀rọ̀ ní sọ ọyà sámà máa bẹ ọyà ilẹ̀ máa bẹ yóò sì máa jẹlẹ̀. láfárí kọ̀ bẹ́ẹ̀ ní khalik wal makhluk àwọn Tìjàníyà nígbàgbọ́ ipe kò síyàtọ̀ láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá nǹkan kan náà ni wá eléyìí wọ́n máa ń ronú débẹ̀ ni tẹ́yìn bá gbọ́ sáwí tán lẹ́yìn ìgbà yẹn wọ́n wà fún ní àdúrà kan kọ́ lọ lè ṣe wal awwal wal akhir wal zahir wal batin salatul wọn ni kọ́ ọmọ wa sẹ́yìn dùnà káàkiri ní tí wọ́n fẹ́ kọ́ mọ̀ ni pé kọ́ lè ronú nípa ọlọ́run wàlá awal wàlá akhir wàzọ́ àhìr wàlá bàtì tọ́ba wa dé òní wọ́n ń pè ní tẹ́rìbíyà wọ́n fẹ́ rọ̀ ba kọ́líbù rẹ̀ kò lè mọ ọlọ́run gangan léyìí tá nàbí òfin àwọn sàábà tónítọ̀ wọn bá ti wá dé tí wọ́n bá ní kínlẹ̀ léyìí tọ́ba ní fóònù wọ́n ní kó padà lọ sílé kó lè ṣe wàhálà kó lè ṣe àdúrà fún ogójì ọjọ́ mi Babátúndé tí ó padà dé sẹ́wù ní kíni eléyìí tọ́ba ní agbádá sẹ́wù ní ọ̀ ah, eléyìí ti mọ̀nà láti jọ yìí kí ló wọ́n ń ṣe ní ọba wa dé tó ní Allah agbádá mi Allah fóònù Allah igi Allah irin Allah òkúta Allah omi Allah ìgbẹ́ Allah ìtọ̀ Allah sẹ́yìn ó sẹ́yìn wà lìjẹ́ náà kéèyàn ní gbogbo tọ́lọ̀ ń bá dá pátá ọlọ́ọ̀nà ọ̀kan nù wọn wọn ò lè jiyàn ẹ̀jẹ̀ mọ́ ọdún bíi méjìdínlógún lèmi fi ṣe méjìdínlógún eighteen years wọn ò lè jiyàn ẹ̀ alùtọ̀ríkà tí wọ́n bá jiyàn rẹ̀ ó já pàdé ní my tv ká má ṣe lálágbólé lójútáyé tí gbogbo sátáláìtì ayé gbé kọ́wá jiyàn pé lè yóò sínú àkídà wọn ẹ lè yọ ọ́ kó nù àkídà yín kẹ́ lè lẹ́sìn. ọ̀kan nu ó ní wà rọ̀bù ni ó ní sẹ́ rí ẹrú òun náà lọ́lọ́ ọlọ́run náà lẹ́rú yálà ìta ṣẹ́ẹ̀rì mánìlímù kẹlẹ́f ó ní orin mi yìí ọ̀yẹ́kẹ́ gbọ́ yìí dáadáa wákàtí ń dá ó ní tani wá ń pè ní tani ń pààyàn láṣẹ ọlọ́run kọ́ ọlọ́run láṣẹ ọlọ́run ní kọ́ ọlọ́run máa ọlọ́run ní kọ́ ọlọ́run máa yọ zaka. ọlọ́run ní kọ́ ọlọ́run bá máa ọlọ́mọdé wa létí ọ̀kan nu wọn ní wa mal kalbu wal khinziru illa ilahuna ó ní tẹ̀ bá rí ajá àbẹ̀rẹ̀ lẹ́dẹ̀ illa ilahuna illa ilahuhum ó ní tẹ̀ bá rí ẹlẹ́dẹ̀ àbẹ̀rí ajá ó aláàní lọ́hún o wa ma Allahu illa rahibun fil kanisati ó ní tẹ́lá ṣìírí bàbá alàgbà tí ń lagbó nu ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn ó ní ẹ má rí iṣá ìdán tí ń ṣeun aláàánà lago tó mú lọ́wọ́ aláàánà ni bàbá alàgbà tí ń lago símọ́ sọ pé tèjà ni ẹ ó túbá kéèyàn ọba wa fún ìròrí káàkiri gbogbo òlu ọ̀kan nu wọn aláàjì òun ní anamani ahawa wàmani ahawa àná ó ní èmi èmi tẹ̀rí yìí aláàjì yìí sùn fílẹ̀ mi ó lè mí náà ní ẹni tá à ń nífẹ̀ẹ́ ẹni tá à ń nífẹ̀ẹ́ náà lè mí aláàní rìfáàsì nahnu ruhani halalina badana ó lè mí kan náà làjọ ń lò bí mo ṣe dúró yìí aláǹbẹ̀ nù mi fàyídà àbùsọ̀rìtà òun tẹ́ bá ti rí ọlọ́run àbùsọ̀rìtà ni èmi lè rí yẹn fàyídà àbùsọ̀rìtà ni àbùsọ̀rìtà òun tẹ́ bá ti wá rí èmi ẹ̀ ti rọ́lọ́run tí ń rìfà ni pé gbogbo tọ́lọ̀ǹda Allah anabi ayuba ni ń sọ̀rọ̀ eléyìí ni abanabi idawuda abanabi ibrahim ẹmẹ́nìkan wọn náà anabi ọlọ́run tó nílùú lórí yìí wọ́n ní kí wọ́n kí lọ́wọ́ wá dé tí anabi ń bá wọn kèfèrí jagun tó ní kí ló dé tí wọn ò kírun tánàbí bá nílùú lórí yìí ni kò ní bá kára kò ní ṣe wáàsí mọ́ ó ti mọ̀ pé Allah náà gbogbo kan káàlá ó sì sọ̀rọ̀ ẹ̀dá bó bá ṣe dà bó bá ṣe fẹ́ anabi wa ń pariwo pé ẹ̀yin kèfèrí ẹ má ṣe gí táwọn bàbá rí igi lọ́lọ́ ni oye kò ní sọ fún àwọn kèfèrí ká má ṣe kíni ká má la àbùdù máa ta àbùdù ni anabi lèmi ò ní sin tẹ́ǹsìn nítorí igi lẹ́yìn sìn àwọn sófin lọ́lọ́ ni igi náà ọ̀rọ̀ wọn ò yé anabi dáadáa ni báyìí bá mọ ọlọ́run dáadáa yóò mọ̀ pé igi yẹn gan ọlọ́run bọ́ bá gbére yàn lọ́wọ́ ọ gbọ́dọ̀ máa sọ pé káàsà tọ́ máa káwọ́ lérí fún òun ò rí rí èèyàn hùwà ní rí hùwà hùwà anìkìlẹ̀ ilé yọmọ mùrídí àni húwà ọyẹ lọ lè jó húwà kẹfì ẹ̀kọ́ húwà káfípo húwà káwá mú síbi húwà ọlọ́wọ́n bá ní bọ́lẹ̀ àbúdú rọ́bà hádàlìbẹ̀ẹ́tì ọlọ́nà àbíọ́lá ọlọ́ni ẹ máa ń sin ọlọ́wọ́n bá tó nílé ilé ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba fún ọlọ́wọ́n ọba ọba tí ń darí gbogbo àgbáńlá ayé rọ́bù ọ̀tọ̀ alamúnì ọ̀tọ̀ alìkálìkù báyìí nù alìkálìkì ọlọ́run bá ń bẹ lọ́tọ̀ àwọn ẹ̀dá rẹ̀ ń bẹ lọ́tọ̀ ni adìhì akídàtú nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam eléyìí ni àdéhùn alùsùnà wal jamaa ẹ̀jẹ̀ máa lọ kankankan torí ọ̀nà jìn bọ́ bá gbé owó lówó àbólò lówó kan jìbìtì ẹ̀yin lẹ́ ń kà sí pé ó gbé nǹkan ó wà gbowó lọ́wọ́ ó wà ní lẹ́mọ̀ ni ah, ah, ah, ẹ̀mí ẹ̀ ṣe wá lé báwọn ó ní àgbà lọ́wọ́ wúwà sí fi tún wúwà sí àmọ́ tí wọ́n bá gbowó tiẹ̀ sẹ́mọ̀ pé ó yẹ kó gbà pé ó wà ló gbé wọ́n ń tara wọn jẹ ni àṣàṣì tí wọ́n máa ń ṣàṣìra wọn tí wọ́n máa ń jẹ àwọn ṣéwù tàríkà ni kọ̀mọ̀ pé wúwà ní ṣéwù kejì òun nígbà tó fẹ́ gbàdúgbò máa lọ́wọ́ wọ́n máa ṣàṣàkóso àdáńṣẹ́ síra àkídàtúhún fi Rasulillah sallallahu wọ́n náà rí àdéhọ́kan tìjáníyà nípa anabi wa muhammad báwa ṣe ń wà anabi ni ojú mi làwọn fi ń wo alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé anna muhammada huwa ainullah wọ́n ní Muhammadu lọ́lọ́hun ọlọ́hun ni muhammad ọ̀tọ̀ tún nìyẹn tó bá fẹ́ ṣe tẹ́lifíyà wọ́n sọ fún ọ pé bóòlù anabi jẹ́ tó bá lójú ṣe ọlọ́hun wọ́n ní padà wá níjọ́ tó bá wá sọ pé muhammad allah wọ́n ní hẹ́yìn ó tẹ̀ wùsùlù nù àdìsí yọrọ kan tí wọ́n máa ń gbára lé àdìsí mọ̀ọ́dọ́ kóńtùn kánsà màfíyà wọ́n ní àdìsí tí ó sí kìí sàdìsí ọ̀rọ̀ ní kápẹ́ tí wọ́n pè ládìsí ipe wọ́n ní ọlọ́run sọ pé èmi ń bẹ níbi tẹ́nìkan mà mí tẹ́lẹ̀ falam ọ̀rọ̀f fakhalaqtu khalqan fabi arafuni mo wá dá muhammad ẹ̀dá kan pẹ̀lú muhammad làwọn yẹn wá fi ń mà tí wọ́n bá ti rí muhammad wọ́n ti rí èmi ọlọ́run ó wà nù Jawahirul Ma'ani ọ̀rọ̀ tí ń sọ yẹn tíra Jawahirul Ma'ani ọ̀yẹ́ ipe muhammadu òun náà ni zaatu ọlọ́run ẹ lọ lè ka jẹma káwa fọ lọ lè rà àwọn edition rẹ̀ yàtọ̀ síra wọn ìmíì tí wọ́n ti ṣe ti pẹ́ ó lè jẹ́ pé nọ́mbà fáìfù ni ìtànsọ yọ wà ń bẹ lápèjúwe ni o kọjá pé níbi eléyìí nọ́mbà sẹ́fún àbí nọ́mbà twenty one ní oṣù kínní ni wọ́n wà àmọ́ ọ̀tọ̀ bá fẹ́ ra ṣìrì tìjà ní àlèrà kọ́ afárabalẹ̀ ká látòkèdè lẹ̀ èèyàn padà parí yọ màá sọkàn àdéhùn kan wọn ẹ gbọ́ tí wọ́n bá fẹ́ ṣàdúrà nínú dàlá ìlú mo mú dàlá ìlú náà wá nínú àwọn tẹ́ra wọn ni ẹnìkan má kàá mọ́ o tí wọ́n bá ń ṣàdúrà lọ nígbà àti gbàgbọ́ ọlọ́run lànàbì ànàbì lọ́lọ́run wọ́n wá sọ pé yà á ká ṣèfàlùgùnmà yà á ká ṣèfàlùgùnmà ọ wà ń bẹ onímọ̀dáì yà á ká ṣèfàlùgùnmà ìrẹ́ ànàbì wọ́n lọ́ máa mú ìbànújẹ́ lọ fún gbogbo ẹni tínú rẹ̀ bá ń bàjẹ́ sáà ànàbì ni máa ń ṣe bẹ́ẹ̀ man yujibu limoditorra ọlọ́run bá ní ẹni tára ní tani máa ń da lóhùn wàyẹ̀kṣẹ̀fù sóò tani máa ń ṣe káṣù tani máa mú aburú kò fún ẹ wá gbé kó lọ́dọ̀ ọlọ́run ẹ wá dájú ẹ̀kọ́ ànábì ànábì gan tani ń bẹ̀ nígbà tí ṣòro bá dé ẹ bọ́ aláàánú ìdójì tìjà ní àwọn máa ń pe ànábì ni pé kò rí yàtọ̀ láàrin ànábì àtọlọ́run bàbá kan bẹ́ẹ̀ nílé èrò níjọ́ ó ti jáde láyé ó ní tí ẹ bá ṣe gbé à ń tijú ọlọ́run bó ti sọ náà bẹ́ẹ̀ bá ṣe ń pa anabi ni igi ìtìyín ọlọ́run igi tọ́lọ́run fi dúró tí òfin ṣubú anabi ó fi ti ara mi gbọ́ ọ́nú kẹ́sẹ́ ti báyìí ní ẹ̀ wá ẹ dákun àkídà yìí nì ṣé ìwọlé nírú ẹ̀ ó ní ṣe Tìjàníyà má látẹ̀mí lọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní lakọ̀dí káfàrà alladhina qalu inna Allaha huwal masihu ibn Maryam huwal masihu ibn Maryam ọlọ́run ní àwọn tí wọ́n ní ọmọ Maryam lọ́lọ́run ọlọ́run ní ọmọ Maryam ọlọ́run bá ní kèfèrí ni wọ́n kí ni yàtọ̀ láàrin eléyàwí àti títí jà ní àǹsẹ̀ ipe ànábì lọ́lọ́run ọlọ́run ní ànábì àyà yìí wà Quran five àyà seventeen lọ́lẹ̀ kànlé mọ́mọ́ kan máa jiyàn pé tẹ́ yóò da ọ́ kó ẹ̀rí lé wọn lọ́wọ́ ni tí wọ́n máa lọ lè yanjú ẹ̀ tì kọ́lọ́ mọ́sá jí ń tà ń sọ yóò yé wọn kọ́lọ́ wájú wọn lè yí padà ìfẹ́ la ní sí wọn ó tà fi sọ ń sọ yóò ọlọ́wọ́n bá ní innama ana basharun mithlukum yuha ilayya èmi ànábì èèyàn ni mí yuha ilayya bẹ́ẹ̀ ṣe jẹ́ abara bẹ́ẹ̀ náà lèmi náà rí wọ́n kàn ránṣẹ́ sí mi ránṣẹ́ sẹ́yìn annama ilahukum ilahun wahid ọba yín ọ̀kan ni ọba yín kún ọba yín ọ̀kan ni aya ń takò àbí ọ̀takò Quran 18 aya 110 aya 110 afa abuseri afa abuseri burida burida ni àwọn orin tó lálàáfíà ń bẹ ń àwọn orin ẹbọ ọwà ń kéèyàn fẹ́ kan kú filẹ̀ kọ́ lè wá nǹkan mi máa ṣe anabi òpin òyìnbó tẹ́lẹ̀ kí n tiẹ̀ burida yín wá ń takò òròrí wọn yìí sufinasi ní gbogbo wọn ó ní fama balagol ilmi fihi annahu basharun ó ní tẹ́bàá ròyìn anabi pàápín ma tẹ́ fẹ́ lò tẹ́bì ròyìn anabi ní kẹ́ẹ̀pẹ́ ní kíni kẹ́ẹ̀pẹ́ ní bashar abara èèyàn ẹ má pè ní kàmí wa annahu khairu khaliqillahi kullihim anabi ló lóore ju gbogbo ẹ̀dá lọ bẹ́ẹ̀ sì ni lóòótọ́ orin yẹn kọ̀rẹ́tì àmọ́ náà tún padà kọ̀ míì níbẹ̀ náà tásìtá nígbà wọn mọ́tẹ́ ń wíwí kówì tí wọ́n ń sọ sọkúsọ tí wọ́n ń kàkàkúkà tí wọ́n ń pè é fàyínnamíjú dìkà dúnìyà wàdọ̀rọ̀ta ha ilé ayé àtọ̀run wọ́n yọ ọ́ látara ìwà nábì ni ẹ̀gbọ́n àbá tó padà síbo wa min ulumika ilmu lawhi wal qalami lawul mahfuz àti kọ́lámù tí wọ́n fi ń kọ nǹkan síbẹ̀ nínú mọ̀ tíntín tó wà lọ́dẹ̀ rẹ̀ ànábì ló di lawul mahfuz afọ́nborí dáa afọ́nborí dáa eléyà pọ̀ ànábì sí tó máa sọ pé wa qur rabbi zidni ilma ọlọ́run fún mi nímọ̀ nínú àwọn àmọ̀dé tó wà nínú lawul mahfuz ọ̀rọ̀ tá à ń sọ yìí sọ̀rọ̀ àtakò ọ̀rọ̀ àlàyé ni. ẹ máa gbọ́ níjọ́ tí wọ́n ní anabi ni anabi anta muhammad ana muhammad huwa muhammad muhammad muhammad yóò ní ẹ mímu eri wa daali ọwọ wa bátínù wa ikùn wa mímu ẹsẹ̀ méjèèjì daali kìí sọ̀rọ̀ ẹ̀fẹ́ o ọ̀rọ̀ burúkú ni o ìròrí tó ní wọn máa sọ tí wọ́n ń sọ nìyẹn àbáǹgbà kékeré àmàgán àwọn ọmọ ní mímu lérí wa hawo hawo ni, ọwọ́ wa mímú kejì ní inú wa dálí ní ìròrí ní ọlọ́run sọ níbẹ̀ wọ́n là nẹ́bí ló láyé òun lọ́lọ́run ọlọ́run ọba ló ní àṣìjú wọn lára nẹ́bí pọ̀ gan wọ́n máa ń pa nẹ́bí ní sayyidul wujud ẹ̀ mọ̀tò mọ́ sayyidul wujud yẹn ìtumọ̀ ẹ̀ ni pé ànábì ni ọlọ́run kọ́kọ́ dá òun ni sayyidu wa òun là síwájú wa nínú tọ́lọ̀ ń dá ujud gbogbo tí ń bẹ sayyidu wọn ni anabi lára anabi ni wọ́n ti yọ ujud wọ́n yọ anabi látara ọlọ́run ẹ̀rí pé wọ́n ṣe ń wọlé wọ́n ń jáde àbẹ́ ìgbọ́n tí wọ́n ń ṣe gan ẹ̀ tó kọ́kọ́ sọ pé gbogbo wa náà ni ọlọ́run tẹ́lẹ̀ akídà wọn nípa anabi nìyẹn ó o wá nù àdìsí pé awwal ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ da jama dá jẹ́ma ẹ̀ kálámù ẹ̀yọ́mayami akídà tu Tijaniyya fil Qur'an sẹ́ẹ̀rí alukur'ani tá a mú lọ yìí báwa ṣe ń wò yìí ọ̀tọ̀ lójú fi Tijani àfi ń wò owó tí ojú tí wọ́n fi ń wò òun náà ni pé alukur'ani lahu zahirun wa batin ó ní àwọn ìtumọ̀ tó jẹ́ pé gbogbo àwa tá à ń kéwú àwọn sàhábà àwọn tàbíìn ní gbogbo àwọn ní sẹ̀ríà sẹ̀ríà sẹ̀ríà súnà súnà zọ́ọ̀hìrì rẹ̀ làwa mà báàtì rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn ṣéwà wọn tí wọ́n ń kọ́ àwọn ànábì ní sì máa wá sọ fáwọn ṣéwà wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọn là nàbì tún padà wáyé ó tún wá kọ́ wọn ní nǹkan mi ọlọ́run sì ti sọ pé al-yawma akmaltu lakum dinakum àti parí ẹ̀sẹ̀ yín fún yín nígbà wọn náà ti parí ẹ̀sẹ̀ èwo là nàbì tún wá mú wá fún yín lójú oorun ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń pè wọn sákèésí eréṣiríṣi lérí ní tàǹsọ̀ yìí sẹ́rí àwọn àyà kùránì tí wọ́n dàrú tí ò máa ń lẹ̀ yorùbá dísì àìmọye wà àbúdé rọ̀ bákà hàtáyà tí a kàlẹ̀ yẹ kí ọlọ́run ọba ni ẹ máa ń sin ọlọ́run ọba Titi tí ikú ó fi dé ìgbà táwọn ó tún yẹ kí ni bẹ̀ yẹn wọ́n ní sá èrè ni èyí tẹ́yìn wí òun máa ṣe lọ́wọ́n ọba títí tí ìmọ̀ nípa ọlọ́run tó fi wùsùlù ni tó ọba ti nímọ̀ nípa ọlọ́run ò nídìí kò sin lọ́ mọ́ lẹ́ẹ̀fìrí tí wọ́n máa kírun tí wọ́n ní bàbá ń bẹ lókè wọ́n ń sùn kò sùn wọ́ra yóò ní akíní sọ̀dá tàlẹ́ dìkìrí ọlọ́run ká máa kírun ká ẹ kálíbà máa rántí ẹ̀ àwọn arántí ọlọ́run tẹ́lẹ̀ àwọn gbàgbé ọlọ́run èyí tẹ́ ń gbàgbé ọlọ́run kẹ́ máa kírun ó ti ṣe àyà yẹn tú jama ọ̀kan ní lẹ́kọ̀ọ́ yìí ó ní inna safa wal marwata min sha'airillah ó ní sàrí sọ̀fà yẹn ó ní baba kamali baba kamali ńlọrin wal marwata mariwa baba adama min sha'airillah àwọn àfẹ́sìn yẹn wàmàní hajjali bayta ìtàmọ́ra falajuna àlẹ́yà yàtọ̀ wọ́fà bíhìmá gbogbo ẹni tí ó gbọ́dọ̀ nìkan náà méjèèjì kọjá láti jáfa kò lè dáfa mo ní tìjàníyà kórógbọ́n ní ẹnu rẹ̀ pẹ̀lú tó ń sọ yìí sàfá gbogbo alamọ̀bẹ́wà mọ́ríwà gbogbo alamọ̀wà wọ́n ní gbogbo òtún máa sáàyè nínú wọ́n máa wá wíwí kú wí bàtí ni ẹ̀ma tí wọ́n ń pè ronú ṣọ̀kan sáàronú kò sì ṣọ̀kan tó fi jẹ́ pé bàtí ní wọn náà ipa pọ̀ mọ́ra wọn tẹ́fà tó ní sẹ́wọ̀n mi náà tún tu tiẹ̀ ọ̀tọ̀ ni tóun ṣe kí ni tóun ó fún ọ̀kan ní àwọn sẹ́wọ̀n lẹ́kọ̀ọ́ ń bí kọ́ lọ́n fọ̀nà mọ́ wọn ó ní tàbáraka ó ní ni ó lẹ̀ lè mọ́ ẹ máa gbé tàbáraka nítorí ọlọ́run ọ̀tọ̀ ní tọ́lọ́sọ ń bẹ ọ̀tọ̀ ní tábà ọ̀tọ̀ ní raka ó sì já kẹ́límọ̀ kan ó sì já sí méjì ọlọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n. wọ́bùtẹ́gù ẹ̀ńdàlá ìwọ̀síìlá ọlọ́run bá ní ẹ̀fi sẹ́ẹ̀rí ẹ̀fi sàkàsọ̀ láàrin ẹ̀yin àtẹ̀mí ọlọ́run kí kí wọ́n gbà yín lẹ́rú àwọn ní wàsílà bẹ̀ yẹn èyí tá a fi pè ọlọ́run àwọn anábì ọlọ́run láà máa pè á fi wọ́n sáàrin wa wọ́n ti ṣe àyà tó lọ́nu àwọn ní tafsiri tiwọn lọ́tọ̀ tó bá jókòó síbi Tìjàní àbá ti ń tú tafsiri àbí ń ṣe wáàsì ó kó fáírọ́ọ̀sì mini akọ idi hin nínú àwọn àdéhùn kan wọn a nàlẹ wíìdì Tijani akásá omi nàbí yakasa ẹgẹ bá ti sọ oye kìí ṣe gbogbo yẹn lọlọ máa ń fún àwọn ẹsà lọlọ máa ń fún anabi dídì ni ọ̀rọ̀ tí n sọ yìí ó wà ní tírà tí wọ́n ń pè ní aljaish page ninety one nínú àwọn tírà wọn náà ni wọ́n ní sheikh sọ pé inna hadal wíìdá ìdàkàrà òòlì rasulullah wíìdí tẹ́rí tá à ń ṣe níjọ jimá àtìlẹ́yìn mọ́gàrí ni anabi lọ́wọ́ fi pamọ́ sọ́dọ̀ mi wàlámù yóò alimuhu ilé ahadimin asọ́ábì torí lásìkò tá anabi wà pẹ̀lú àwọn sọ̀hábà anabi ọ̀rẹ́ nìkan tó lè fi àṣírí bẹ́ẹ̀ pamọ́ sọ́dọ̀ yìí lèílìmì yìí sọlọlọ sọlọ bí ta àkèrè wákìtì yìí nítorí ànábì mọ̀ pé àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òun wọn ò lára láti fi gba àsìkáàrù wírì dín yẹn ẹni tí ó padà wá máa gbà á tá a fún ń sì ń bọ̀ kò tí ì dé àsìkò tá tá ànọ́ǹsì wúrí ìdí yẹn ò tí ì dé àwọn abúlábùnà báàsì wọ́n ní wúlìdì tí ń bẹ lọ́wọ́ wọn kọ̀kọ̀rẹ́ ti tó tìjànìyà wà á dàmà wùjúdi máa ń yòdì hírù Allahu ala yadi gbogbo àwọn tó wà wà lásìkò ànábì ń gbà yẹn kò sẹ́nìkan tá ànábì lè gbéṣẹ́ náà fún tí ó rí jẹ ọ wà nù tẹ́ra wọn wọn làwọn sàábọ̀ lágbára láti gba wúlìdì ànábì fi wá yọ wá lẹ́yìn ló wá bá ọmọ afáàsì ọmọ ainumadi afáàmadu ó wá bẹ̀rẹ̀ sí fún ní wúlìdì tí a máa ṣe ọlọ́run ní ya ayyuhar rasulu ballighi ma unzila ilayka min rabbik ọlọ́run ní rẹ̀ ànábì gbogbo ń ta sọ fún pátá mọ́sálá ìṣọ̀kan kó tó lọ. Quran five aya sixty seven ibi ọlọ́run ti pa anabi láṣẹ ni anabi òfin kankan lẹ̀ tarakana ala al-mahajjati al-bayda laylu akana hariha ó fi wálẹ̀ lérí ojú ọ̀nà tó kílíà ni ẹni tí ó bá sọnù ní ó yà ẹ máa yá mi nínú ẹ̀sìn Islam wọn làbúbákẹ́rẹ́ àti Umar wọn ni wọn ọ̀rá anabi rí nífẹ̀ẹ́ tètè tí wọ́n fi kú o kátó wá pé ọmọ ìlú Lárúbáwá kan mini akidatihim nínú àwọn àjọ kan wọn wọ́n ní àsàlátù kan tí wọ́n ń pè ní sọ̀látù lílé fati ẹ̀yin náà máa gbọ́ lọ́dọ̀ àwọn bàbá yín àtàwọn ìyá yín fati sọ̀látù lílé fati ẹ̀ nígbà tí wọ́n ní fati sọ̀látù ibrahimiya ẹ̀ nígbà wọ́n ní sọ̀látù lílé fati yìí àdìọ́kan kan ni nínú àdìọ́kan tìjáníyà tó lágbára gan wọ́n ní sọ̀látùl fàtì ó wà ní jawahirul ma'ani jawahirul ma'ani ó wà níbẹ̀ page ninety six volume oye alakọ̀kọ́ wọ́n lé àárín ń bẹ̀ àwọn àlùfáà nínú jawahirul ma'ani míì ìmíì wọ́n ní àárín nínú ìdí alakọ̀kọ́ èyí tí wọ́n kọ́kọ́ tẹ̀ tí matiba'atu taqaddimul ilmiya orúkọ àwọn printing press tí wọ́n ṣe kíni tí wọ́n tẹ̀ nìyẹn wọ́n tẹ̀ bá lọ bẹ̀ tẹ́ lè wo page ninety six ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ bá kalẹ̀ yìí náà dáadáa ẹ bá ń bẹ̀. wọ́n ní anabi wa sọ fún amadu tijani pé innal marratal wahida min salatil fati tọ́ba ilé ka salatu tí mo fẹ́ fún ọ yìí tọ́ba ilé ka ẹyọ kan péré ta'dil kulla tasbihin wa waqa fil qawl gbogbo subhanallah táwọn èèyàn ń ṣe ní gbogbo àgbáńlá ayé ó ṣe déédéé rẹ̀ wàkúlà zikiri gbogbo ọ̀nà tí ọlọ́run táwọn èèyàn ń ṣe bọ́bá ti kẹyọ kan ó ṣe déédéé gbogbo táwọn èèyàn ń ṣe ní gbogbo àgbáńlá yìí kí gbogbo àgbáńlá yìí wọ́n ṣe sọ̀rọ̀ aláwọ̀ hamidu sọ̀rọ̀ gbogbo ẹ̀ pátápátá ó bá ti sàṣàlátì ẹ̀yọ kan sọ̀rọ̀ fàájì kan ó ti gbé gbogbo táwọn èèyàn ṣe lágbàńlá yìí gbogbo síkìrì tí wọ́n ṣe ó ti gbé gbogbo àdúrà tí wọ́n ṣe ní gbogbo kọ́ńtínẹ́ǹtì ayé tó ti ka sàrà fàájì ẹ̀yọ kan ó ti gbé àdúrà ńlá ni àbádùn kékeré kọ́dà wàtá àdìlù tìlá wàtàlù kùránì sítàtà àlàáfin mara ó ṣe déédéé alukur'an ní six thousand tó ka sọláàtì fàtì ẹyọ kan. àlọ́ àti irọ́ tí wọ́n fi ṣe àwọn bàbá wa lọ́nà ńlẹ̀ yorùbá nù ẹ wà rí tí ó jòkó ti sàlátì fàtì tí ò ní sèyí tà nàbí kọ́ àwọn sọ̀hábà àwọn ẹrù tí wọ́n dì lé lérí ni wọ́n tẹ̀yìn bá ní sọ̀látì fàtì ó ṣe déédéé kur'an ní six thousand kí ni tó ń tà ń sọ̀rọ̀ ìtumọ̀ ẹni pé sọ̀rọ̀tìlì fati kan ó ju alukur'ani lọ ta'ala Allahu an dhalik wa man adhlamu mimman iftara ala Allahi kadhiba ọlọ́run bá níbi yẹn bá ní dàda pàrọ́ mọ́ mi aw qala uhiya ilay ni wọ́n sọ pé wọ́n ránṣẹ́ sí mi wa lam yuha ilay wọn ò sì rán kankan sí wa man qala sa'unzilu mislu ma anzala Allah tí wọ́n sọ pé wọ́n sọ̀kalẹ̀ fún mi irú àlùkùránì tí wọ́n sọ̀kalẹ̀ sẹ́mi pé sàlásì fàtí náà wọ́n tún sọ ọ̀nà kalẹ̀ kọ́ tóun fi wá lọ́lá ju àlùkùránì lọ suratul an'am àyà ninety three lọ́lọ́wọ́n bá ti ń sọ fún wa pé kẹ́nìkan má pé wọ́n pè wọ́n mọ́ o àlùkùránì àti súnà ní ká mójútó ọlọ́run ní láyé ní tamati insu wal jinnu ala ya'tu bi misli hadha al-Qur'an gbogbo àwọn àlìjánu lápapọ̀ àtàwọn èèyàn tí wọ́n bá parapọ̀ fáwọn fẹ́ múru Qur'an wa la ya'tuna bi mithli wọn ò lè ríru Qur'an mú wa walau kana ba'dun li ba'din zahira kí wọ́n pa wọ́pọ̀ gbogbo ọ̀nà àlìjánu àti rìn yẹn ẹ̀ lè dá iná àti iná kọ dépò lílá kẹ́nìkan máa wá pé àsàlátù kan lọ́lá ju alukur'ani lọ suratul Isra aya eighty eight àwọn baba wa nílẹ̀ Yorùbá ìgbọ́kúgbọ́ tí wọ́n gbọ́ ni tí wọ́n fi máa sọ pé fati asalati alfati gbogbo tí wọ́n bá ti fẹ́ ṣe láyé wọn Allahumma salli ala sayyidina Muhammad alfati ilima ogunlẹ̀ka tí wọ́n máa wí ọ̀lẹ́ káàtì lèmọ́ sábàkà náà sórí àkì ìgbọ́kùgbọ́ tó gbọ́ ni o tí wọ́n bá ń pè wọ́n ṣe tìláwà kúrá ni ọkàn máa fi ọ̀rẹ́ rìn ni wọ́n ní ẹ ká kúrá ni ẹ pẹ́ ń bẹ̀jọ bọ́ lọ ẹ má lè ka lílí fàtì ẹyọ kan ẹ bá ti kàtà láti fàtì ẹyọ kan ó ti gbé gbogbo tìláwà tẹ̀ ń sòun ẹ má bára dàrá káàkiri ẹ má lè béèrè ọ̀nà lọ́wọ́ àwọn bàbá bẹ́ẹ̀ bá wọn tafsir ibn kathir tafsir atọ́bárí tafsir jalalain àwọn tafasir tafasir shaukani ẹ bá ń bẹ̀ pé àwọn sábà lè bi ànábì ipe inna Allaha malaikata yusalluna ala nabi ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima ọlọ́run ṣe àforíjì fún àwọn màláìka ń tọrọ kẹ́ fún àforíjì fún ọlọ́run ọba lóun rántí rẹ̀ láàrin àwọn màláìka ọlọ́run ọba olóhun ṣe sàlátù àwọn màláìka náà ṣe ẹ̀yin náà máa ṣe àbí tọ wọn wá lè bí anabi arákùnrin kan onírà anabi ó ní àti gbọ́ bá ṣe máa sálámà ọ bó láti máa ṣe àsọ̀látù fún ọ anabi wa ni ẹ máa wí tí n bá ń wí anabi wa ni allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim wa barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid àwọn síyàgùn mi tún wà tó tún fara pamọ́ àmọ́ gbogbo ẹ̀ náà sọ̀rọ̀tì ibrahim yà wọ́n ń pè wọ́n ní eléyẹn kò lọ́lá tó sàlátìlfàtì èyí tá a náà bí lójú ayé wọ́n ní kọ̀dá tó yìí tí ọwọ́ akọ ṣéwù ní lẹ́yìn ìgbà tó ti lọ tán ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí àdánwò tó bá ti jà ní apọ̀ téèyàn bá ní sàlátìlì fati lọ́la ju fatia lọ wọ́n sì ní téèyàn bá ka fatia kò ní ọ̀run ajẹ́ pé téèyàn bá ka sàlátìlì fati náà ó ti gbé fatia nù àbí ọ̀kan nu wọ́njọ́ kan ọkà fati àtàbà yìí lọ́ba ní Allahumma salli ala sayyidina fati lima ọ̀kan náà àwọn sèwòlò ní ọ̀ọ̀ọ̀ọ̀ kò tí ì débẹ̀ o bí bá ń kọ́ bí bá ń kọ́ bí bá ń kọ́ yín sọ fún mi o ti fẹ́ sí náà o ti fẹ́ sí kíni o ti fẹ́ sí náà ọ̀la ìtàlá wọ́n ní sàrẹ́lì fati ọlọ́lájú láìláìlá ọlọ́ nítorí pé láìláìlá nínú Kùránì ló ṣe kí ni fa'lamu annahu la ilaha ọtítọ́ ẹni bá ń ṣe sàrẹ́lì fati àwọn àlùfáà ní kèfèrí ní ọ̀jẹ̀ o nítorí pé ẹni ọba ní sàyàtìlẹ̀ fati ó láti ọkàn pé sàyàtìlẹ̀ fati ní ọlá ju kuranu lọ tíra ọlọ́run kò lè jọ́rìí ọlọ́run mọ́ ló fi jẹ́ pé ìwọ náà ò ní bá wọn kà á láyé rẹ mọ́ àwọn afá kan wọ́n ní ìtumọ̀ rẹ̀ ò burú mo ní ó ti burú ó ti burú nígbà wọn ti di ẹrù tí ó yẹ kí wọ́n ṣe kíni kí wọ́n dì mọ́ àti pé fati lè má ògùnlé káàkiri wọ́n tì tẹ́ wá sí. anábìíní fọ́dúlù kàlámì lá àdà kàlámì lè khalq ẹ rí ọlá tó lérí alukur'an lérí ọ̀rọ̀ mi yàtọ̀ sí kur'an ní àwọn ọ̀rọ̀ ẹ̀dá kàfọ́dì lillahi ala khaliqihi gẹ́gẹ́ bí ọlá ọlọ́run lérí àwọn ẹ̀dá rẹ̀ ni bọ́lá wọn bá ṣe ju àwọn ẹ̀dá ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni tíra rẹ̀ ju gbogbo ọ̀rọ̀ ọmọ anabi adama lọ káàbà kan wá bọ́ sí kọ̀rọ̀ kọ́ ma àlìjáná yọ sí kọ́ ma wá ka sàyàtì lílifáàtì kọ́ ma wá sọ fáwọn àgbẹ̀ ojú kur'an lọ ẹ lè ka jawahirul ma'ani ọyẹ wa bulugul amani fi faidi sayidi fi faidi sayidi abil abbas tijani òun náà lọ́wọ́ lọ́wọ́ mi wọn náà lè ra àfa tijaniya kọlọ lè ka kó rí gbàǹkọ gbìtì sọmbẹ Ọlọ́run sọ ni sọ wa níbi aburú kan wọn wọn kàn máa ń ṣe tabataba ni wọn máa ń tẹsẹ̀ bọra wọn ni wọn ni malamuya takidi anaha minal qur'ani la yajidu thawaba ẹni tí láàyè jù sàwábà ha ẹni tí máa ń ka sàlátì fàtí nínú ìlú àwọn tí ó bá nígbàgbọ́ pé inú alukur'ani ni wọ́n ti mú eléyìí wà nù tíra tí wọ́n ń pè ní alifadatul ahmadiyya page eighty page eighty ẹ̀lẹ́ra tíra náà nínú àwọn tíra wọn ni wọn ní ẹni tí ó bá gbà pé inú alukur'ani láti mú sàlátì fàtí wọn ló ń tọ̀hún wọn ni kì í ṣe ọmọlẹ́yìn ṣe Ahmad Tijani èwo láwàá gbọ́ mẹ́ báyìí ẹ lójú kuraani lọ nígbà six thousand ẹ tún ní nínú kuraani náà wọ́n ti mú sàlátì fati àbá kan lẹ́kọ̀ọ́ yìí ó bẹ̀rẹ̀ sí sọ wọ́nranwọ́nran ó bẹ̀rẹ̀ sí parọ́ fáwọn jẹ̀mọ́ rẹ̀ tí ó sẹ́rí gbogbo tíra yìí gbà wọ́n ń kọ́ wọn ò mọ̀ pé àwọn èèyàn padà kéwú lọ́fà o tí wọ́n bá mọ̀ ó pọ́sibù ká má kọ́ o gbogbo ọ̀rọ̀ tó bá sọ nísìnyí wà fà kọ́ lè wá àlùkùránì kó kàá kó yé dáadáa kó kó ti kùránì àti súnà ni o torí tó bá kó ti wàhálà tó súnà ọ̀rọ̀ rẹ̀ ó padà kùtà lọ́jọ́ ọ̀la bọ́ọ̀kan ṣe ń kùtà lọ́wọ́ yìí àbí tani ó bá wọn ṣe gbogbo yìí táwọn wílẹ̀ dàrọ̀ yìí tí wọ́n ṣe tani ó ṣe kọ́ náwọ́ kò sí. ṣé ìwòye wọn sọ pé sọ́dọ̀tìlẹ̀ fàtínú àlùkùránì ni wọ́n ti yọ allahumma salli ala sayyidina muhammad al-fatih lima allahumma yẹn wọ́n yọ nínú kúlí allahumma malikal mulki allahumma wọ́n yọ ń bẹ̀ wa salli alayhi Eh? inna salata kasakanu lahum àbí eh, wọ́n yọ sọ́lé ń bẹ̀ wọ́n wá yọ kẹ́lẹ́mọ̀ kọ̀ọ̀kan wọ́n ní wọ́nran wọ́nran lẹ́yìn tábà fẹ́ ṣe pèlè wọ gan nísì a lè yọ àwọn kẹ́lẹ́mọ̀ kọ̀ọ̀kan nu kùránì tá a sì hùn tí ó sì dé pè. wọ́n lè yàn wọ́n lè yàn wáyé lẹ́yìn one thousand one hundred and fifty years ẹ̀ wá ń sọ fún wa yìí pé ọ̀rọ̀ tí ń sọ yẹn ó wà nínú kínní nínú koran bí kan ní mtn wà nínú koran pé ọlọ́run ló yẹ mtn sẹ́mi pé ẹni ah níjọ́ mtn dé níjọ́ koran ti parí níjọ́ koran ti lọ bọ́rọ̀ wọn ṣe rí nu sàádìlì fàájì inú alukoran lọ wa lẹ́yìn one thousand one hundred and fifty kan tó bí bàbá tó hun sàádìlì fàájì ìsìnàgbà Tìjàníyà kọ́lẹ̀ mọ́sàbá ni fún wọn mọ̀nà gbogbo àwọn ẹbí wa tí wọ́n wà ń bẹ̀ kọ́lọ̀ tí wọ́n mọ̀nà tí wọ́n kú lórí sunna nebuwa Muhammad ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí Amadu Tìjàní tàwí Ah, ọ̀rọ̀ pọ̀ wọ́n pe tíra kan ní bugiatul mustafidi inú àwọn tíra wọn ni ẹ lè wo page one seventy three alifadatul amadiya inú àwọn tíra wọn ni page seventy four wọ́n ní sọ àwọn Tijani ní èmi o tó bá dojú àlè kìáma èmi ní jẹ́ olùsíwájú gbogbo àwọn ànábì Ọlọ́run àti gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwọn afa ẹ lè wo bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ èmi náà ti kà á yín náà lè kà ó ní yóò dọ̀hùn lí mímbàrún mi nórí yawmil kìáma tó bá dijọ́ alikiyama yóò dọ̀hún lí mímbàrú mi nórí yawma alikiyama ó ní tó bá dijọ́ alikiyama wọn ó gbé mímbàrí kan fi mi amadu tijani wa yunadi munadi ọlọ́wọ́n bá ma wá pè látòkè sama hata yasimahu hata yasimahu kullu man fil mawkif gbogbo ẹni tó wà ní adidul gbogbo ẹni tó wà ní ibi sí gbansasa yẹn ni wọ́n máa gbọ́ ntọ́lọ́hún sọ tọ́lọ́wọ́n máa sọ pé yàrá lẹ́lẹ́mọ́wó kéf ẹ̀yin tẹ́ wà ní gbansasa kẹ́ẹ̀tọ́ wọ náà abẹ́ ní kẹ́ẹ̀tọ́ wà lìjánà ibi àdìgbé yìí dìde àádá ìmáàmù kùmùn lẹ́sìn kúntùn tẹ́sítẹ́mì dúnà mínú eléyìí ni ìmáàmù yín o tẹ́ ẹ máa ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ kìí ṣe mi òun ní ṣe fún yín mingeri ṣùgbọ́n wọ́n wà nù tíra àwọn jama wọ́n yẹ tẹ́ tá a bá ń sọ̀rọ̀ tá a mú tá a kó tiẹ̀ yọ̀dà ìgbà téèyàn ń bù mọ́ wọn ni wọ́n wà nù àwọn tíra àwọn ilé kà síbẹ̀ àní àwọn tí wọ́n bá jẹ́ gbàǹkọ̀gbìn inú Tìjàníyà ìgbàgbọ́ wọn ni pé ọlọ́run ló dá ànábì ànábì ló di Ṣéhù Tìjàní Ṣéhù Tìjàní ló di Ṣéhù Ibrahim Niyas ẹ lọ ọ̀dọ̀ wọn àwọn ṣé ìwọ jiyàn wọn ti sọ fún wọn rí nígbà tá a dá àkàkọ mọ tá a ṣe láńláńgá ilẹ̀ lákàkí lẹ́yìn wọ́n ní sẹ́ Ibrahim gangan sẹ́ o Tijani ló yẹra padà sẹ́ o Tijani náà sì kọ́ anabi ló di sẹ́ o Tijani bí wọ́n ṣe máa ń gún da eré àwọn èèyàn rún ẹ àní màá yìí tá a ṣe máa ṣe ṣé òní ká máa sìn ní àbọ̀lọ́ òní ká ṣe wá máa ṣe báyìí gan-an ẹ̀yọ́ màá mi ọ wà ní Jawahirul Ma'ani ọ̀rọ̀ ńlá kan ní page one seventy man hasola lahu nazar mọ́ni àṣọlọ́láwù nàdọ̀rọ̀ fi iná yawm al-jum'a wọ́n ní sáàmà dìjà ni ẹni tó bá rí wa níjọ́ jimá wal ithnain àbófojú kan wa níjọ́ mọ́ndé yẹ̀dìkúlù di jannata bi ghairi hisabin wala iqabi yóò wà di janna àwọn oníṣẹ́sì lóṣẹ́ rẹ̀ kò sì ní jìyà ọkàn fojú ìlú wa lásán nígbà táwọn ṣe dìjà ni àtẹ̀lé ṣéwò kan lọ ọ̀tẹ́ nígbà wa débẹ̀ àlè bá bàbá kan náà tàrí kalẹ̀ òun náà ṣéwò yẹn ọwọ́ kó wọlé wọ́n ti gbowó lọ́wọ́ ara wọn bàbá tí òun wà nínú ilé tàlẹ́ bá lọ́tẹ̀ bàbá wa ń sọ pé sẹ́rí àfa tó jókòó lẹ́yìn ẹni bá rí i lójúmọ́ ó ti ṣe déédéé sàrátì lè seventy thousand gbogbo wa tí wọ́n ń tún ṣe wò pé ìdí mi ní o tún ṣe wò dáadáa o báyà rí dáadáa rí sàrátì lè fa ti tẹ́lẹ̀ ọ̀gbádùn yín náà ni o bí wọ́n ṣe máa ń da eré àwọn èèyàn lónìí jama téèyàn wọ́n ṣe kátikáti ṣíṣe wù lọ́ọ́ máa sìn ní àbọ́lọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí ó wà nínú bukẹ́tì mustafid wọ́n ní nínú bukiyat mustafid òun tó lálẹ́kún lérí eléyìí tíra àwọn náà ni wọ́n ní wàláwó kánà káfẹ́ra yukhtamu bil iman tọ́ba ti di sẹ́wù jọ jimá àbórí ń jọ mọ́ndé wọ́n ní ìbàjẹ́ káfìrí yọ padà ní imáni tó fi kú ni látara sẹ́wù ti orí ìbàjẹ́ káfìrí wọ́n wà kọ́ sára ẹ̀ pé mùmínì torí bó ti rí sẹ́wù àwọn sẹ́wù yẹn ń gbádùn gan o àwọn kan máa mú àwọn èèyàn lẹ́rú ní sáà ìsìn ìbádù yìí kọjá bẹ́ẹ̀ ọgbà bí wàbà rẹ àtìyá rẹ bàbá ní tẹ̀lé Ṣéhù Tìjàní. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní Abu Talib náà rà nábì kọ̀ọ̀dọ́mọ àlìjánná ọmọ anábì Nuhu náà rí bàbẹ́ kọ̀ọ̀dọ́mọ àlìjánná anabi Ibrahim rí bàbá bàbá anabi Ibrahim rí Ibrahim kọ̀ọ̀dọ́mọ àlìjánná ìtọ́lọ́wọ̀n ọ̀sẹ̀ fáwọn anábì Ọlọ́run ẹ lè kájẹ́ra yín ìwọ náà lè máa ṣe tìjà ní àkọ́ mọ̀mọ́ pé ó tó báyìí o ó jù bẹ́ẹ̀ lọ o ojú owó mẹ́jọ ọmọ kọ wá o bí mẹ́fà tó wà nílé o táàrí kó dání ọ̀nà jìn o tọ̀ wàmí ní àkọ́ ìdí yìí ní àwọn àdé ọkàn wọn tẹ́lẹ̀ àkọ́tà ń pè ní rìmá rìmá yẹn wọ́n jẹ́ àpapọ̀ mọ́tẹ́lẹ̀ yìí tí mo mú lọ́wọ́ yìí ó ní àpè ní kìtàbù rìmá hizbi rahimi ala nuhuri hizbi rajim umaru ọmọ sa'idi alfote aturi òun ló ṣe wọn nínú tírà tiẹ̀ ẹ òun náà tó ń sọ̀rọ̀ ń bẹ page two eleven ó ní nínú wọn ní sẹ́wù sọ fáwọn pé nínú májèmó ojú ọ̀nà àwọn yìí òun náà ni pé ẹni tí bá ń ṣe tàríkà kan bọ̀ àbí ń bẹ lójú ọ̀nà sẹ́wù kan tí fi ń súnmọ́ lọ́hùn tó bá ti wá jọyìn tàríkà wọn kò gbọ́dọ̀ ṣe mọ́ o inna sharta fi tariqatihi an la yulaqina liman lahu wiridun min awradi mashayikh illa in tarakahu wa salakha min anhu la ya'udu ilayhi abada kò gbọ́dọ̀ padà sínú ojú ọ̀nà ṣéwù tí ń bá bọ̀ mọ́ tí àwọn ni kọ́ máa ṣe kí ni tí wọ́n máa ṣe wọ́n níjò lẹ̀sìn wá di eríṣiríṣi báyìí ọlọ́run bá la oníwàlá takunu kalladhi tafarraqu ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ lérí ẹ̀sìn wọn wàhtàlàfù min ba'di ma ja'ahumul bayyina lẹ́yìn ìgbà tí ìmọ̀nà ti dé wọ́n sì ń yapa kálukú wa ń Ibrahim amajẹ́ tìjànìyà Umar burkatobu amajẹ́ sáwọn náà òsín lọ́wọ́ bá ní tẹ́ wá ní túláàsì náà fi kánsà wá darapọ̀ mọ́ yín mọ́ yín òrìdí náà ìlàlẹ̀ àmọ́ ní yá tèmi ń bá bi Tìjání ẹni bá ń fẹ́ oore láyà tọ̀run Tìjání àníkọ́ wá gbọ́wọ́ ní tí wọ́n ní ká wá gbà náà láàrin yìí o ìlẹ́hàdù ń fi àsìmá ìlà ṣe wá rí àwọn tá a wíyì lábala orúkọ ọlọ́run wọ́n mọ̀ yìí àwọn èèyàn wèrè gan àwọn tí wọ́n bẹ láró tí wọ́n bẹ ní ibi wọ́n ti wo wèrè ńlọrin lóṣogbo nílẹ̀ Yorùbá lọ́yọ̀ọ́ ẹ àwọn ní tẹ̀sùbà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fà fi di wèrè orúkọ àdìjàn lónìí tí wọ́n ń pè lórúkọ ọlọ́run ó wà nínú tíra àlèfáàdà yìí alàmàdíyà page forty page fifty seven nínú wọn ní sehu ahmadu ní nahani rasulullah ani bil asmail husna ọlọ anabi sọ fún òun pé kọ́wọ́n má fi ọ̀kan kan bẹ ọlọ́run mọ́ o nínú àwọn orúkọ ọlọ́run ọba tó wà ní Quran wà àmàrà níbi tàwájú bí sọláàtì lè fàtì gbogbo tóun bá ti ń fẹ́ sọláàtì lè fàtì ni kọ́wọ́n má ṣe kí ni kọ́wọ́n má ka ọlọ́run sì ní walillahi al-asmaul husna fad'uhu biha èmi mo làwọn kọ́tọ́ da ẹ máa fi pè mí kò lè dé ń láha àwọn èdè ń rahman ayé a máa tẹ́lẹ̀ fọlọ́wọ́lá asmaul husna ọlọ́run ẹ fi Allah pè ẹ fi rahman pè mí èmi mo làwọn kọ́tọ́ da ṣéwù ní ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ o ànábì sọ fún un pé kọ́ stop ẹ̀ jama mùsùlùmí ilhadi ni jama ẹ̀yin ọmọ mi nínú ẹ̀sìn wa ṣe pé níta ń gbọ́ yìí sìn ẹ̀yin pé kì í yọ wù ipe forúkọ lẹ̀ bá ní kọ́ ṣe kínní kọ́ ṣe ń òun náà ni alẹ́ istigasa istigasa yìí gbajúmọ̀ gan lọ́dọ̀ àwọn tìjànìyà òun náà ni ká ní sọ̀rọ̀ ká máa wá pe àwọn ṣéwù pé kí wọ́n sànù wa dùwà ògèrè la kí n máa pẹ́ni tí ì sọlọ́n ẹgbẹ́ tí wọ́n máa sọ pé fansuru ni muhammadu ya rasulallah fansuru ni muhammadu ya rasulallah anabi ràn mí lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sànẹ́bí ni mo ràn yàn lọ́wọ́ tani mo ràn yàn lọ́wọ́ ìdájà ànásùrù tani ìdájà ànásùrù tani jama nasùrù láà. Ah, la yu'minuna bil Qur'an Tijani ò nígbàgbọ́ pẹ̀lú al-Qur'an gbogbo ẹni mo fi ń sọ tí wọn làwọn nígbàgbọ́ pẹ̀lú Qur'an rọ wọn pa báwo ni ẹ ṣe nígbàgbọ́ ẹnu Qur'an tí ìṣesí wọn àtọ̀rọ̀ yín ìṣesí yín àtọ̀rọ̀ yín wọn ń àyà Qur'an anabi ngbàtà fẹ́ jagun Badiri ọkọ̀ láti wọn jagun anabi wa dúró yín wá ń ṣe dùwà lọ́rùn yín wá ń pe Ọlọ́run ń pe Ọlọ́run ń pe Ọlọ́run nígbà tó dijọ́ kejì anabi sì ń wé ní gbogbo àwọn ọ̀tá Abubakar làwọn ń rí lóru báyìí àtàtì alikema rẹ fi bọ́lẹ̀ níbi tí ń tẹ́wọ́ ṣàdúà lóru ìwọ̀n ẹ̀yà mọ̀ pé ẹ̀rú ti dé istastagithuna rabbakum ọlọ́run bá ń sọ fún ànábì pé ẹdúró lójú ọ̀nà ẹdúró lérí imáni ṣé ẹ rántí ni nígbà tí ẹ ń wá ìsìgáàtà pẹ̀lú èmi ọlọ́run tẹ́ ń kígbe gbàmí gbàmí wá sọ́dọ̀ èmi ọlọ́run fastajaba lakum èmi ọlọ́run dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ anna mumiddukum mi ọlọ́run rí wọn ìsìgáàtà pẹ̀lú bi rabbikum istastagithuna àfa Tijaniya lọ́lẹ̀ ka Qur'an istastagithuna istigasa ọlọ́run la máa ń pè é yọwa ní kusibi yadi aya sanadi wa anta murabbi zilikarami aya misiki nuzilimadadi wa anta baba rẹ kana sanwó kankan síbẹ̀ ẹ gbà mí o ẹ fọwọ́ mi sókè o ẹ̀yin náà ni ẹ̀ ń fún wa o sulimadadi madadi. madadi ẹ̀yin lẹ́ ń tọ́wá o Rabbul alamin aláàánú tọ́wá wa anta murabbi zil karami ẹ̀yin lẹ́ ní ọlá lọ́dọ̀ àti ọ̀rọ̀ nítorí pé wọ́n gbà pé ṣé wo àwọn olúùlù ni wọ́n gbà pé ṣé wo àwọn àtọ́lọ́n kò síyàtọ̀ láàrin méjèèjì anabi ọlọ́run ọba wo ló ṣe yìí ní káfà tìjànì ọwọ́ adarúkọ ẹ lè kó lójú ọ̀nà tẹ́wàá yẹn o àfàwà ṣíríkù pọ̀ ọ̀kan wọn ní. Ah, èyí tí yọ́n máa ń ṣe ti nìyásin jọ́mọ̀ ní ìwọ Ibrahim gáúsùn lílúwara ya Sheikhu Ibrahim gáúsùn lílúwara agidi ní bígẹ́ ìdíkà falimuna tẹ́ǹfìlìkara láìláìlàlá láìláìlàlá èyàn bàjá sí náà ni ẹ̀ mọ̀ tó máa rẹ̀ níyàmá ṣe dúbò yìí ya sheikh ibrahim ìwọ ọmọ kaula ibrahim ọmọ senegal gauthun lil wara ìwọ ló ń la gbogbo ayé ìwọ ló ń gbà wọ́n lẹ̀ istigasa àgìsí ní gbàmílẹ̀ falimuna tẹnfilikara bùkátà mi bẹ wájú rẹ tí mo tò síwájú rẹ kò jí n sùnmọ láyìnlá ìlàlá láyìnlá ìlàlá àwọn aláìmọ̀ká ìlàlá ìlàlá ìlàlá ẹ ọlọ́run mọ́sàbá ni fi mọ̀nà àṣetáni ah. ti sọ àwọn èèyàn nìjọba bí ìbá ṣe kọ́ lọ́n bá fẹ́ sànú yóò ní ẹ̀yin lẹ́ ń rí sẹ́wù àwọn oríṣẹ́wù aláàlá ń pè aláàlá ń pè nínú àwọn àbàǹbàjìnrin àwọn kùràfáàtì wọn nínú ẹ̀ ni pé wọ́n ní sẹ́kọ̀ amadu tijani sọ pé wàá ma àna ẹ̀rẹ́ fa àkúlù kọ́dà máa ya àtàní àlà rọ́kàbàtì kúlì lillah min ladun adama ila nafkhi fi sur èmi amatijani mo gbé ẹsẹ̀ mi lé gbogbo ọrùn gbogbo wàlẹ́ ayé kò sẹ́nìkan tó lè bọ́ sókè mi ma èmi ni khatamul awliya gbogbo àwọn wàlẹ́ ọlọ́run táyé òfin parí wọ́n máa tẹ̀mí lẹ́yìn wọ́n máa tọ̀mí lẹ́yìn wọ́n máa tọ̀mí lẹ́yìn ọwọ́ àánú wọn. aya tí mo kàlẹ́ kan ti ṣì gàásà wọn Quran eight aya nine ẹ lè wù mbẹ ẹ̀yin náà rí tùmọ̀ rẹ̀ ẹ̀rí tí wọ́n ń ṣe ọlọ́run sì ni ala inna awliya allah la khawfun alayhim wala hum yazanun àwọn wòlé ọlọ́run ẹ̀rù oníbà wọn wọn níbanújẹ́ alladhina amanu àwọn tó bá ti ní imani wòlíì ni wọn wa kanu yattaqun tí wọ́n sì bẹ̀rù ọlọ́run àwọn yẹn wòlíì wọ́n ní amadu njọ́ kan wọ́n lọ sọ njọ́ kan ló èmi tẹ́ǹrì ọ̀wà nù tíra wọn jàmá mùsùlùmí ipe ẹni tó bá yìí ṣe tìjànìyà inna man kana tìjànìyà yadkhulu jannata duna hisabin wala adab bẹ́ẹ̀ bá sì jọyìn tàríkà tìjànìyà kò ní sèṣèlú sẹ́mọ́ ìbá gbáyàn ìbá máa mutí ìbá lè kówó olóṣèlú kọ́ máa ná ìbá náwó lu ìbá máa lè bá wọn ẹlẹgbẹ́ múlẹ̀ àwọn ẹlẹgbẹ́ awo gbogbo tó bá wò kó ṣe kò ní sèṣèlú tó bá ti dọ̀rùn tó bá ti jẹ́ tìjànìyà wọn là fa àwọn lọ sọ bẹ́ẹ̀ fa àwọn tó sọ̀rọ̀ míì wọn ló ní ẹni bá anna man kana ala tariqati wa tarakaha ila ghairiha tasu haluhu ẹni bá fi tàríkà tìjà ní alẹ́ tọ́lọ́hún ṣe má súnà ní ṣe ni o ní ṣe tàríkà mí náà ni o ìgbẹ̀yìn rẹ̀ ò ní dáa wọ́n ní sèwọ́n ti ṣe pé yín kalẹ̀ lọ́mọdé ṣànú wa nínú àwọn tí ọjà àwọn kọ̀ràfàt àwọn àlọ́ tó wà nù tàríkà tìjà níyà wọ́n lọ́dọ̀ ọ̀dà yàn lérí mùrídìí tí tó bá ti gbọ́ lọ́wọ́ ṣéwù tán fún lọ́wọ́ wọ̀sífà ọwọ́ tẹ́ríbíyà tẹ́ríkíyà tẹ́sífíyà ọyẹ gbogbo ẹ̀ náà yóò wù sùúrù sínú jahannam ni o wọ́n ní gbogbo ẹni tó bá ti jẹ́ mùrídìí tàríkà tìjàníyà wọ́n ní ó gbọ́dọ̀ rí ayẹkùn náà bẹ́ẹ̀ náà yàda ṣẹ́kìhì kalimayit bẹ́ẹ̀ náà mugasilihi yóò dà gẹ́gẹ́ bí òkú lọ́wọ́ ẹni tí ń wẹ̀ bí ó ṣe lọ́dọ̀ ṣéwù rẹ̀ nù kò ní nìkan kan tí ó máa dá decide fún rẹ̀ kó n fẹ́ ṣe àfi ní sèwọ́ balẹ̀ nsọ kí ni kò ṣe lẹ́fẹ̀ẹ́ máa wò pé ṣé wọ́n sóògùn fún yín ni wọ́n lóògùn fún yín ni yóò níjòkó ti yàwó yọ́mọ ilé jòkó ti séwu yọ́mọ kó bàtà séwu káàkiri yọ́mọ wọlé lóru ọ̀kan nu wa ó ní ẹ fi wá lẹ́ o bàbá wà lérí ìyàwó wa tí sèwu bá ní ká máa bọ̀ á sì dìde ọ̀kan nílùú Ìbàdàn ó nígbà tó ń ṣe mọ̀lúdi bídí àtàǹṣe yẹn ó ní wàláhì ń fi ọlọ́run búra fáwọn èèyàn ẹni tó gbọ́ ló sọ fún mi ó ló ń tọ̀ ń sọ pé ṣe rí gbogbo tá à ń sọ yìí ẹja gbàgbọ́ yé ṣe rí bàbá yìí ṣéèkù wa ọlọ́run ọba àmà bínú sí wa káwọn sáàmà ti bínú sí wa ọ̀rọ̀ tó burú jù bá ń lọ ń bẹnu Tìjàníyà yìí sì ń bọ̀ wá ní ń bọ̀ ẹ̀ díjì ń dé. ọ̀kan nù wọn ó ní qabla an na'lama annaka wali ta'muru Allah wa ya'falu ma la yurid kátó mọ̀ pé wali ni ọ́ àfa àtàríkà ni ọ́ kátó mọ̀ pé wali ni ọ́ ó dìgbà tó bá fẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọ̀bọ̀ wá fún ọ kátó mọ̀ pé wali ni ọ́ ó dìgbà tó bá jágbà lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run ọ̀fẹ́ ṣe tó wá ṣe tó láṣẹ onígbà náà lọ́wọ́ di wali ọlọ́run ọ̀rọ̀ tó wà ní kíṣẹ́ẹ̀tì ni bàbá fẹ́ gbọ́ ọyìn fún ọ ọlọ́run dín rinlé tí ọba tí tí ọba tí bàjẹ́ mo èmi máa ń kó kíṣẹ́ tí wọ́n sílé ni gbogbo àwọn sùfì èkó kíṣẹ́ tí wọ́n ń bẹ lọ́wọ́ mi dẹ̀dẹ̀ torí torí èní náà ni kì í ṣe torí ọ̀la torí èní wọ́n sì máa ń sóògùn ògùn tàríkà tí èso ògùn bóyá márùn nínú ọgọ́rùn gbogbo àwọn yòókù ń dà wá ni wọn àwọn ògùn tó le wọ́n làwọn mẹ́ba débi ẹgbẹ́ àwọ tí wọ́n mọ̀ sọ pé wọ́n rí sẹ́wọ̀n wọn níbi wọ́n ti ń sẹgbẹ́ mọ̀lẹ̀ bàbá bẹ lọ́nà ìṣàgámẹ́ wọn ó ní àmọ̀ wọn onígbà táwa náà bẹ́ẹ̀ ká tó túbá a máa ń gbá wọn lérí báyìí ni torí wọ́n dàn rí wá bẹ́ẹ̀ ni a wà gbá wọn lérí pa a máa gbá lérí ṣeré a máa gbẹ̀tọ̀ olè wá dàrọ̀ la káwọn jàmáà rẹ̀ ọmọ pé láyìnláyìnlá látẹ̀lé ọ táà náà máa sọ pé aláwàsá aláṣẹ o àmọ́ níbí ọ̀gá rẹ̀ làwọn ń ṣe ń bí àwọn náà wọn evi bò ọkàn sọ fún wa rí jàmá mùsùlùmí lẹ́yìn ọmọ ẹni ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ le fún mi mo sọ fún ìyá mi kó lè gbàjẹ́ mo lè júwe street rẹ fún yín kẹ lọ lè bi pé sọ sọ báyìí àbọ̀ sọ báyìí ó lóun ní kí ya wọn lọ lè gbàjẹ́ nígbà tí nǹkan ọ̀dán mọ́ kí ni sèwòtàrí kan sọ fún wa ó ní ká lè ṣẹbọ jẹmọ́ wọn ti sọnù gan wọn wà wọlé aluwa ní àwọn kùràfàtì wọn jòkúnlé aluwa aluwa ọlọ́dún kan aluwa eléré igi aluwa nu kànga aluwa nu gbó aluwa nu ilé àkọ́kù àjálẹ̀ gan wọn ṣe aluwa ń bẹ́ẹ̀ kò ní lè kíjímà kò ní kọ́ran yàn sẹ́wù tàrí kalẹ̀ bàmbẹ́ ìrun jama ọ̀ràn yàn ìrun jima ọ̀ràn yàn fọkùnrin kí ni wọ́n ń sinú lé afọ́júlé bá nabi ó ní ra nabi ṣé kí n máa kírun lé mi ò rí náà o a ṣubú bẹ́ẹ̀ mẹ́ ìlú kan ká tó dé mọ́sáàsì o anabi ní asamita nìdá sọ gbọ́ nígbà wọn ń pèrún fàájì nígbà ó ti gbọ́ ni ọ̀dọ̀ ọ̀ràn yàn kò lè dọ́ lóhùn gbogbo wàhálà tó bá rí lójú ọ̀nà ọlọ́run fi forí jàn nígbà wọn ní ká fọjú kọ́ máa wá kírun mọ́ṣáláṣí lẹ́ni torí náà wá jòkó ńlẹ̀ yóò lòun bọ́lọ̀ wọn ṣe fàájì wàláhì ìbílísù ló ń bá ṣe fàájì wàláhì tàlà ọlọ́run fi búra yìí torí tí ó bá ti jẹ́sìn lásìkò ànábì kò lè jẹ́sìn táyọ̀ fi ṣe kínni táyọ̀ fi parẹ́ ìmáàmù Malik ni ọ̀sọ̀ bẹ́ẹ̀ àníwọ̀n ní sẹ́wù kan wọ́n ní ọwọ́lé alówà fún forty years kọ́ wọ́n ní ọwá fi ẹ̀kún ẹ̀kún fìlà ẹ̀kún ẹ̀kún ẹ̀pà ẹ̀kún fìlà bó la sọ yorùbá ẹkún fìlà ẹkún fìlà tó jẹ́ ẹ̀pà kan ee eh, iná lọ́wọ́ á jẹ fún forty years nínú ibi tí wọ́n ti máa ń ṣe ni àwọn ọ̀rọ̀ wọ́nrawọ́nra irọ́ ṣéwù kan lọ ọjọ́ kan wọ́n ní gbogbo sí ń lọ yẹ e, e, epo wá tán nínú mọ́tò ọwọ́ lẹ́yìn ọmọ ẹ̀rọ mi sí wọ́n sì rọ́ mi sí lọ́ba ní bísímìlà lọ́ba ti tún tún tún tún mọ́tò bá sí i àwọn àdìjẹ́ ní ti mọ́tò àwọn àdìjànú àwọn ni wọ́n ti mọ́tò wọ́n a máa ṣe síìrù tó le jàmá kọ́lọ̀ ń sọ níbẹ̀ ọlọ́mọṣà sọ wọn bí síìrù wọn wọ́n máa ń sógun gan wọ́n sógun wọ́n máa pa nǹkan wọ́n pa nǹkan tọ́bádìí rọ̀ lẹ́jọ́ jimá ẹgbẹ́ tó máa pariwo yéé ẹni tí ó fẹ́ sin lọ́run tí ó mọ̀nà yóò wá rò pé wọ́n sin lọ́nà àsìkò rọ̀lẹ́ níjọ́ jimá lẹ́yìn asiri kò sẹ́ni tó ta kò pé àsìkò gbígbàdúrà kọ àsìkò gbígbàdúrà àbáwọn sàwábà kálukú wọn máa ń dájò kó mọ́sálásí láti máa bẹ̀ ọlọ́run wọn yẹ kójọ papọ̀ ibo lẹ́yìn tirẹ̀ yìí tẹ́ kójọ aṣọ funfun tẹ wá tẹ́ sáàrin yẹn ibo lẹ́ lasi ní ẹ̀sìn yìí ẹ̀sìn tá a nàbì mu wá ẹ̀ tún wá ṣe lọ́nà tí ó gbà ṣe ìjànpẹ̀ nsúná nìyẹn tẹ́ ẹ̀ bá ti ṣe lọ́nà tó gbà ṣe ẹ̀ tún já sínú bídíà wọ́n lásọ funfun yẹn wá bí wọ́n pé aṣọ funfun tẹ́ tẹ́ ọ̀pá kan àbọ̀ ni kí ni ń ṣe iṣẹ́ kí ni wọ́n ní ha ọ̀rọ̀ wọn pọ̀ náà àwọn kan náà wọ́n ní afẹ́kẹ́mi wọ́n funfun pásọ̀ yẹn ṣe funfun bàbá ni la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àwọn kan wọ́n ní irọ́ wọ́n ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ṣe rí aṣọ funfun yẹn wọ́n ní ibẹ̀ lànàbí àti abubakar àti umar àti usman àti ali ibẹ̀ ni wọ́n jòkó tí wọ́n bá wá bá wọn lálejò lọ́rìn ọ̀lẹ́ ẹjọ́ jimá gbogbo sáwí ni wọ́n máa ń lọ bẹ́ẹ̀ wọ́n lọ ti india wọ́n lọ ti pakistan wọ́n lọ ti cameroon wọ́n lọ ti senegal wọ́n wá ti nàìjíríà wọ́n tún wá dá lágbolé ń bí náà lásìkò kan náà ni wọ́n máa ọlọ́lọ́mọ fúláìtì tí wọ́n máa gbé wọn lọ tìjànìyà lọ́lẹ̀ túbá afá àwọn Ibrahim Kaula nígbà tó sọ gbogbo àwọn tó sọ yìí tán tó darí wọn tó ṣe gbogbo ẹ̀ tán ó ṣe tíra kan pè ní sálátù tauba ó ní tubutu ila rabbi ní tubutu tubutu lima fa'alitu aw ma kulitu wọn ò lè jiyàn tìjànìyà ò lè jiyàn tubutu ila irobi ọlọ́wọ́n ọba mo túbà o tubutu mo túbà o tubutu lè máa fa alitu gbogbo ohun tí mo dá lára gbogbo ohun tí mo ṣe tubutu lè máa fa alitu àwòmọ́kúlitu gbogbo ohun tí mo wí fèrèdì mi ọlọ́run àwa àmọ̀ bọ́yá lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe nǹkan mi àfáàyín ní <laughs> òun ti túbà wọ́n náà túbà o ẹ̀yọ́ màá yá mi ariwo tí wọ́n ń pa àyẹn bídíà ni ọlọ́run bá ní tẹ́lẹ̀ bá ń ṣàdúrà tẹ́lẹ̀ náà ti mi wàlà tajhari bi salatika bẹ́ẹ̀ bá ń ṣàdúrà tẹ́lẹ̀ darúkọ ọlọ́run ẹ bá máa pariwo yé aláha aláha wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe pariwo ọlọ́run sí bẹ́ẹ̀ náà làmàlà kò ṣe gbọ́hùn yín sí aláha aláha ọlọ́run ni wàlà tajhari bi salatika wàlà tukhafit biha bọ́ọ̀ bá ń ṣàdúrà bó ń ṣe zikiri ọ̀ gbọ́dọ̀ máa pariwo wàlà tukhafit biha ó gbọ́dọ̀ dínú wọ́n tún níyìn náà dídínú ọ̀dà kan tún nínú ọ̀nà tàríkà tí wọ́n dákẹ́ sí báyìí yóò ní zikiru kọlù ìrántí ẹ̀mí èwo láwa mú ní gbogbo ìbáyìí wọ́n sàn ń yapa kuraani lọ ìjàmbá nítorí pé tọ́ba ti wà lọ́dọ̀ ṣéwù ṣéwù sọ pé àwa lọ́mọ wo májẹ́ nìkan sọ kuraani zàìrí fún ọ bàtì nílà ń kọ yìí o zahiri ni lọ́lọ́run jáwọ́ wà lérí ẹ̀ta fi kú ọlọ́run wa bá yọba wa yá wọn náà padà wọ́n bu tẹ́gì bẹ́ẹ̀ iná dá ní kasabila ọlọ́run bá ní ẹ̀wà láàrin méjì ẹ má pariwo tó ẹ sì má ṣe kí ni ẹ sì má bínú Quran seventeen aya hundred ẹ lọ lè wò nílé wọ́n máa ń ṣe tàwáfù sáré tí sídìí bá jáde pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n bá á kan síbẹ̀ á makita kan síbẹ̀ makita yẹn òun náà ni ibi wọ́n ti ń ṣe tàwáfù sáré ní Sudan wọ́n kọ́ bí kaaba wọ́n sojú ọ̀nà rẹ̀ bí ojú ọ̀nà kaaba àwọn yẹn máa tàwáfù rẹ̀ wọ́n máa di funfun wọ́n máa di funfun fun, lójú ọ̀nà sáré sẹ́rí gbogbo àwọn bàbá wa tí wọ́n sin sáwọn mọ́sálásí ńlẹ̀ yorùbá yẹn àwọn sùn wọn dalẹ̀ o ìtẹ́ ni sunna. ìtẹ́ lànàbì máa ń kó àwọn sàábà lọ àwọn sufi ni wọn da alẹ kí sẹwò kan kú kan lalẹ wù lẹ́yìn masalasi àbí nínú masalasi àbí faranda masalasi nígbà mi wọn kọlé lélẹrí bí táwọn bàbá wọn gbogbo bí ọwọ àyínà sáà má bẹ àwọn ìròrí sufi ni o anabi ti sọ pé nahar rasulu anyuja sọsọlù kọbùr abu rira ni anabi kọ káwọn ọmọ dirasi sáré wà anyu kẹ ada ale káwọn ọmọ jòkó lè sáré wà anyu buna ale káwọn ọmọ kọ́lé lè sáré lérí anabi kọ fáwọn sallallahu alaihi wasallam wọn ma wá lè sàdúà wọn làwọn lọ sáré baba baba ti abẹ́kúta yìí bò lóko ẹ̀ àwọn lọ bí sáré baba tajul adabi sáré baba alimi sáré baba adama sáré baba kamali sáré afa sásìlì. Nigeria nìkan kọ́ wà bí wọ́n ṣe ń ṣe ń káírò nù tẹ́ bá rí bí wọ́n ṣe ṣe ó tìjà ní sí àfin lè yóò pè tẹ́ bá rí bí wọ́n ṣe àwọn bádáwí sí àfin lẹ́pẹ̀ ẹ̀yin ẹ gbọ́gbò lórí íńtánẹ́ẹ̀tì yìí gbogbo píṣọ̀ yẹn mo rí lálẹ́ àná gbogbo píṣọ̀ yẹn àní mo rí kan tí ṣe àwọn bí kó ṣe àwọn kìrìsìtẹ́nì yẹn òní wọ́n fi ṣe ṣéwù yẹn wọ́n wá dírẹ́sì ẹ̀ wọ́n pẹ̀lú mábù ìwọ́n sọ wọ́n jàgbé wọn ní mọ́sáàsì eléyìí ni àbí dọ̀rẹ́ àbí tẹ́ kò sí ti ọjọ́ ń bẹ̀ wọ́n tí wọ́n rọ́ọ̀gì ẹ̀fà tó ń tutù pẹ̀lú èsì àwọn àlàyé gan orí èsì kí ló ń wá lọ sàárè ọlọ́run lòun súnmọ́ ojú ká rẹ lọ ibi sàárè ló ti wá bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́mọsá ju wọn tó bá o nínú àwọn àdéhùn kan wọn ò ní jáwọ́ látìlì kàmáàlì jáwọ́ látìlì kàmáàlì yẹn òye ìnígbà wà láàyè púpọ̀ òun tiẹ̀ wọ́n lòun tó lágbára ju sọ̀lá tìlẹ̀fà ti lọ àsàlátù kan tó lòun náà ṣe mọ̀ pé wàhálà yìí nìyọ́ lágbá wọ́n lòun lè débi pé bẹ́yẹn bá kà tí ọ̀ bá fele sàlùwàlá yóò sì ríjà ọlọ. wọ́n ní níjọ́ ń ta wà ní kékeré tí wọ́n fi tàrí kalẹ̀ wa lọ wọ́n ní ìwọ tó bá ka jára ti lè kàmáàlì tó bá ka jára ti kàmáàlì sàlùwàlá o kó tó gun mọ́tò mọ́tò náà dànù o. nígbà mọ́ dáadé sàwọ́dì máa lọ ẹ mọ̀ tètè àríkà mọ́ ẹ bá ti jí lóru ẹ ti subhanallahi tipa yín bá ká astaghfirullah tipa ká yáyìlá láì tipa ká subu kudusu rabbul malaika tipa ká kẹ sàdúrà fíìmù àti gbogbo àwọn ọmọ ẹ mọ̀ lọ sáwí mọ́ ẹ mọ̀ tètè àríkà mọ́ o gbogbo àwọn obìnrin náà àwọn ìsábà débi tẹ́ríkì àtẹ́tíkì àyìn ẹnu bídíà àdúrà nìkan mọ́ fáwọn mo ní tẹ́ máa ṣe ni o mo ní yàrá ti kà má lè tán ẹ ṣe tí anywhere tí àsìkò bá ti tó bẹ̀ náà wọ́n ti ṣe tọ́ bá yín ní mọ́tò màmá ní àwọn náà ń fojú wo pé ah, nígbà wọn ní bẹyàn bá sàlùwàlà mọ́tò ọjà mu <laughs> àdúrà téèyàn máa wá ṣe tọ́lá ló mú wa alukóra nìkan à ń kà nínú mọ́tò wa sàlùwàlà àjàmù kátó wá pé jàdá tó lè alikamali ẹ̀yọ́ máa yá mi ẹ̀jìn dá dó ń bí ìṣẹ́jú mélòó ló tẹ́ fún mi ọlọ́mọdé sọ̀rọ̀ mi rẹ̀rùn ìṣẹ́jú mẹ́rin méje ló ẹ̀jìn ló ọlọ́mọsá ìsànú wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n pè kíní kan ní gáúthù ẹ̀mọ̀ tán pè gáúthù yìí gáúthù ẹ̀gbọ́rí ẹ̀gbọ́ngbòrò wọ́n máa ń jà sí tán máa ń jà sí èyí pé baba alágbájá ni gáúthù baba tọ̀hún ni gáúthù èmi ni gáúthù òun ni gáúthù ẹ̀mọ̀ tó mọ gáúthù àlìkàwùsíyà nínú tàríkà tìjáníyà ìtumọ̀ ẹ̀ ni pé wòlíì kan tọ́lọ́wọ́n ọba ó máa gbé dìde ní sẹ́ńtúrì kọ̀ọ̀kan lẹ́yìn wòlíì yẹn kò ní sọ̀gá wòlíì mà òní ọjọ́ ga gbogbo àwọn wàlíì nílẹ̀ faransé nílẹ̀ yibo nílẹ̀ india ní pakistan ní saudi àti ní maka àbí medina àti ní gbogbo nàìjíríà àti gbogbo aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun ní gbogbo àgbáńlá yìí kọ́ńtínẹ́ǹtì méjèèjì ẹ̀kọ́ àbí ṣé méje náà kọ́ńtínẹ́ǹtì wọ́n ní kọ́ńtínẹ́ǹtì méjèèjì yẹ wọ́n ní ọlọ́wọ́n máa gbé gáúsù kan dìde gbogbo àṣẹ tọ́lọ́run bá fẹ́ pa òun àtọ́lọ́wọ́n jọ máa ṣe mítìn bẹ́ẹ̀ni kan bá lóun jẹ́ gáúsù kí ni sọ fún yín ó ní ọ̀rọ̀ yín ọwọ́ òun lọ́wọ́ só ti rọ́rọ̀ àwọn ẹbí rẹ̀ yanjú ìròrí burúkú nìjọba wọ́n máa wá láwọn àlá wọ́n máa láwọn àlá burúkú o tẹ́yìn bá ṣe tàríkà Tìjàní àti máa fàfà kúfà tí ń fa ọkọ̀ ọlọ́run yá sí jàkàsísù amúsàkápọ̀ aláwọ̀ yá sù dàmbàṣà dàmbà kàràkàràǹda sábàṣàbàrì bàtúmọ̀ yá jàlìjálù jàlìjálùkà tí bá ń wíwú kú wíyẹ jẹ̀mọ́ yóò máa rí àwọn àlìjẹ̀nú tí wọ́n máa display lójú oorun o tọ́ sa àlìjẹ̀nú yẹn tábà yìí tí wọ́n àwọn àwọn àlìjẹ̀nú ó gbé ọ̀fọ̀ ilé mọ́sàkán lọ́dún kan nígbà táwọn ń bẹ̀ mọ́ra tí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwa ṣe tán mo wá lọ́lẹ́ bá ṣe wò mo nígbà mo jí mo kàn rí i pé nǹkan ń fo àwọn ọ́fíìsì àní. àgbé èmi náà mo ti sọ àṣà fún sẹ́wù gan àbí ẹ̀hẹ̀ sẹ́wù ni o ti borí gbogbo àwọn ọ̀tá rẹ̀ nù. wàláhi wàláhi ẹnìkan inú àwọn ọmọ ya Ismail lórúkọ yìí ó sọ fún mi ó ní wàláhi wàláhi ó lóun wà lọ́dọ̀ ṣéwù kan lọ́dún kan ó ní wàláì ó ní òun mọ̀ pé àṣírí kan bẹ lọ́wọ́ ẹ̀ àṣírí yẹn tó bá ti sá gbogbo àwọn táwọn jẹ́jẹ̀ máa mùrídí mùrídá lọ́kùnrin lóbìnrin àwọn máa lálàá rẹ̀ ní gbogbo bí táwọn bá wà bí sẹ́yìn yọ ẹnìkan kúrò níwájú mọ́tò tó fẹ́ gba ni wọ́n máa yọ ẹnìkan kúrò nù kànga ọ̀kan náà àwọn obìnrin wọn fẹ́ bímọ sísítà ni wọ́n ń gbẹ̀bí fún ọmọ sì ń bọ̀ èyí tó gbé yá ó sì pọ́ríkọ ṣéwù wọn tí ń fẹ́ dákọ rẹ̀ oníṣẹ́wù lágbájá o gbàmí o sísítà yẹn bá fọ ní ìfọnu ọ fọ ní ìfọnu oníṣẹ́ṣẹ́wù rẹ òun ló di oyún sí ọnú àbọ̀ òun da ọmọ tó wà ń bẹ̀ thumma sabila yasarawu fáìlì bẹ́ntani jama aláàni thumma sabila yasara ọlọ́run láwa la di àwa náà la ń tulẹ̀ wọ́n wá darí àwọn èèyàn kúrò lọ́dọ̀ ọlọ́run wọ́n wá darí àwọn èèyàn sọ́dọ̀ wọn wọ́n gbádùn gan o wọ́n máa lo mọ́tò millions wọ́n máa náwó yára ọ̀kan jù ní oní ẹ̀wá ń jà sówó lóde ẹ̀yìn ẹ̀yìn àfáà yín ẹnìkan máa ń sẹ́ni wọ́n mílíọ̀nù sínú àkáǹtì òun lóṣooṣù òun mọ́ntọ̀ òun ọ̀mọ́ntọ̀ òun sì fẹ́ mà wọ́n sì ní tẹ̀sírífù tó gbóná ẹ̀mọ́tẹ́gbẹ̀ tẹ̀sírífù ọ̀kan bẹ́ẹ̀ ní èrò tó kún jọ wọ́n bá gbé agbádá tuntun wọ̀ báyìí yóò sì kọ́ ọbọ̀ bẹ̀ yóò sì máa gbé béèlì owó jáde béèlì owó béèlì owó àdìjànú níjẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ báńkì ni wọ́n lọ lè kó àtìlọ́dà àwọn ìyá ọlọ́jà táwọn ní ma bí wọ́n sọ owó sí máa owó rẹ tó ọba ti rí inú bí ọba jẹ èèyàn yọ jẹ kí ni yọ jáde jánu Tìjàníyà wọn kó owó rẹ lọ wọn kàn máa náwó yàrá ní tiẹ wọn máa wá lu ọmọ rẹ nulẹ ọmọ mi ebi kí mo gbowó wọn lọ wá ń gbé mo mi dáadáa wọn ní gbà bí lọ wọn máa wá sírù ní karaba tó gbóná wọn máa ní karama ṣé nínú ni ó ní wàá rí wa o ká dira fún ọkọ tó lọ mọ́kà o torí mọ́kà kọjá pé jínsáré wọlé o kò sí nǹkan kan lọ́hùn o àgbà àgbà àgbà àgbà wọn kan ájì ìtọ́lọ̀ yìí jẹ́ma n sì ń lọ lè sí gbẹ́rẹ́ fún chairman local government ní maka ní lè san gbẹ́rẹ́ lérí gbẹ́rẹ́ tútù ní maka wọ́n ń ṣe palamba ogun àwọn tí yóò ṣògùn ni wọn ò ju five percent lọ ṣe wá rí nínú wọn ẹlòmíì dáa tọ́jú pé wàláhì ó ní ìwà ọ̀dà ní ìbálò ẹlòmíì ọ̀làwọ́ àwa ni àsórí gbogbo ohun tó ń ṣe yìí èyí tó níjọ́ bàjẹ́ ni kò tún ta òyìnbí rẹ̀ ṣe ẹlòmíì sì ní àwọn bàbá wa tí wọ́n ti lọ àwọn kan rí pé àwọn fẹ́ sin lọ́wọ́ wọ́n sì rí bí opportunity táwọn rí ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe é nígbà wọn orí nǹkan mígbà náà ọbẹ̀ lọ́n kọ́lọ́n ṣàforíjì fún wọn ọbẹ̀ lọ́n Allah subhanahu wa ta'ala kọ́lọ́n ṣàánú wa èyí ti fi parí ẹ̀ wọn náà ní ọ̀pá ọ̀pá yasin ọ̀pá suratul káfí ọ̀pá wákẹ́à gbogbo sura kọ̀ọ̀kan lọ́lọ́pàá yóò wá bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ewé yóò parí sí ìparí ewé ẹ̀yọ́ miami yá jí jí jí jí ṣuṣuṣuṣuṣu kàlú ṣuṣuṣuṣu máa ṣu wúwúà ẹ̀dá kan náà bá wá fi ẹ̀sílẹ̀ fáwọn eléyìí sẹ́ẹ̀mọ̀ pé kálukú kàn máa hun orúkọ tó bá ṣe kí ni tó bá fẹ́ ni tijaniya sehu tijaniya ọ̀rọ̀ lásọkalẹ̀ yìí o muridi murida ọ̀rọ̀ lásọkalẹ̀ yìí o kò sí jàǹyàn o nítorí n ta n sọ n tọ́ dájú ni èyí tá à ń sọ fún yín ni pé ẹ má ṣe tìjáníyà mọ́ ẹ má ṣe súnà ẹ má ṣe tìjáníyà mọ́ ẹ jọyìn áàlù súnà wal jamaa ẹ má ṣe báàdà níbàámu pẹ̀lú tó wà nínú Kùránì àti súnà ẹ má lo àlìjànú mọ́ gbogbo tẹ́ ẹ bá ti ń pè lórúkọ ọlọ́run tá a bá ti rí erépa rẹ̀ nínú Quran àlìjànú kan ní ń jẹ́ bẹ́ẹ̀ wọ́lá ọ̀kan nínú àwọn ṣé wọn ẹnìkan ní kéèsì ní Amẹ́ríkà ọ wá sọ fún onítọ̀hún pé o ti sáwálé àbí olóhùn ti sáwálé original copy fáìlì rẹ ní kóòtù l'Amẹ́ríkà wọ́n gbé débi ń sìn wọ́n ní kó padà wá màdí ìdọ́wọ́ rẹ̀ lẹ́ kìí ṣe photocopy o original file tí wọ́n submit tí wọ́n fi ṣẹjọ́ rẹ̀ ó sì ti dé nàìjíríà jama nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ tàríkà Tìjàníyà nídìí bẹ́ẹ̀ ẹ pè wọ́n ṣàkíyèsí ká má sìn èso mọ́ alamu adi ilaykum ya bani adam ọlọ́wọ́n bá ní mo ti sọ fún yín ẹ má sìn èso Allah ta'budu shaytan ẹ má sìn èso ẹ má sìn ọlọ́run nílànà èso ẹ wá ìdí ń tẹ́ bá ṣe nu Kùránì àti súnà kẹ́ tó máa ṣe wà ní ibùdó ni hadha siratun mustaqim ọlọ́run bá lè mi ní ẹ̀sìn mi nìkan eléyìí ni ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́mọṣà darí yín sójú ọ̀nà tọ́tọ́ o àti ṣéwù nu yín àti àlífà nu yín àti mùrídìí àti mùrídà kọ́lọ́n kọjá yín náà jọ yín wà kájọ di alùsùn náà at-taibu mina dhanbi kama la dhanba lahu ẹni bá túbá kó wọn ṣe nǹkan kan mọ́ ah, abubakar àti umaru àti usman ebi wọn sọ sàtẹlẹ nígbà wọn jọyìn anabi wọn di khiyarukum fil jahiliya khiyarukum fil islam bí wọn ṣe jẹyàn pàtàkì nínú ìbọ̀dìsá bẹ́ẹ̀ ni wọn tó padà tó wọn jẹyàn pàtàkì nínú islam tẹ́bá di alùsùnà iyì yín ò ní bọ́lẹ̀ tẹ́bá alùsùnà owó yín ò ní tán tẹ́bá alùsùnà iyì yín ò ní wọmi àmọ́ tẹ́bá dúró ọjọ́ náà ni àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa àwọn àṣírí táwọn ò tú àwọn tó tú o ẹ má jẹ́ wọn máa ṣe pé fún yín nù sáré o ẹ má jẹ́ àwọn èèyàn dọ́rùn pẹ̀lú ẹbọ o ẹ má jẹ́ àwọn èèyàn dọ́rùn pẹ̀lú ẹ̀sìn bídíà o ẹni bá sọyàn nù ọlọ́run sọ nù ẹni bá sọyàn nù ọlọ́run jẹ yín yá o ọlọ́run ní jẹ yín yá kò ní sẹ́yìn lọ́mọ aná kò ní sàwọn náà lọ́mọ aná ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته jọmọ ẹ jẹ́ ká ní jazakumullahu khairan bákan náà ní àpapọ̀ ẹ jẹ́ ká ní.